ìdájọ́ tó ní bá ti pẹ̀lú Àkàdé òkú ṣá àlọ́, a máa tẹ̀síwájú lórí àwọn ìdájọ́ yìí ní èrè ní ṣá àlọ́ Rahman. Ọpọ́ ni fọ́lọ́mọ ọba tí ó fún sẹ́mi wa kò sí dáadáa lẹ́nìí. Má jẹ́ kí ẹsẹ̀ wó kó lójú ọ̀nà dáadáa náà. Àwọn kò kúrònú fátíà iná wàhádì ilmẹ̀sá ìlú tẹ̀dúrù حول ما مضى في درسنا الماضي ní ìjẹ́jọ́ à ń sálàyé kan tó ní bá ti pẹ̀lú ọ̀rọ̀ fatiha yìí àti wá bọ́ sí ìdájọ́ tó ní bá ṣe pẹ̀lú fátíà ìpẹ̀lú ìmáàmù àní á sọ ìdájọ́ kíka fátíà fún ìmáàmù àti àwọn mahmoud asàlàyé ẹ̀ níjẹjọ́ kìrọ́ àtúlùfátíà kíka fátíà ìkíni àwọn nǹkan tó ní bá ṣe pẹ̀lú rẹ̀ nínú ìdájọ́ lákin gbogbo nítorí bá ti jọmọ́ rọ ẹ̀sìn tí wọ́n bá ti pè lọ́rọ́ ẹ̀sìn kọ́ ìdá tí ò gbọ́dọ̀ kú ò lọ́dọ̀ wà láíláí nìyẹn kọ́ ìdá náà ní rúùlù ẹ̀yin oní mátìrìsì ẹ̀ náwọn rúùlù kan tẹ́ fi wọn bá tẹ́ fi wọn àwo nínú gírámà náà bí wọn ní Ghana must wẹ̀yìn ẹ̀gbọ́n kàmá rẹ̀ rìn náà kó ní Ghana must kí ni o ọgbọ́n irú kí alẹ́ àwọn wí nàám ní àmì láti àyè tí yù yesterday wọ́n ti wò pé áá inú ìṣe díẹ̀. I wanted to see you tomorrow. Gbogbo nǹkan yẹn náà, ó ní àwọn gbogbo àwọn ẹ̀sìn náà ń tẹ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tí ọ̀bá ti fẹ́ rí bẹ́ẹ̀ awẹ́wà ni. agbọ́yìn òye ṣe pé nígbà míì ṣé yóò ṣòro máa ṣe pé yóò máa gbàbọ̀ látòkè irọ́ asábìlẹ̀ yóò ṣòro yóò sì káńtà yóò sì ṣìtò. àwọn àdájọ́ kan bẹ mú ẹ gbogbo tó rò mọ̀rọ̀ ẹ̀sìn kò sí ọ̀rọ̀ pé ẹnìkan ó pè é kò mẹ́rin wá sákòó mọ́ kan wò pé tábàfẹ́lẹ́ náà kọ́ńkọ́ lá abadan èyí tí ń dá wàhálà àlẹ́ láyé lénìí ó ní wípé a fẹ́ máa tẹ̀sìn àwa fẹ́ fi ẹ̀rí kún irú ẹ̀rí wo náà sì ni ẹ̀rí tánù sàràtàràm ti parí àlámọ́ lórí rẹ̀ tí arrahman tó sọ̀rọ̀ sàràtàràm ti kẹ́mẹ́tẹ̀ sí kaná tó náà lẹ̀rí ọ̀hún báyìí alhamdulillahi rabbil alamin mẹ́tàlá àti mímàmù ọbẹ̀ kírun fún wa ìmáàmù wa tá a níyì fátíà rẹ̀ ṣébí bísílá ni ó ti bẹ̀rẹ̀ ni àbí ibi alihamudulilayi rabbil alamin ni ó ti bẹ̀rẹ̀ tí ìmáàmù bá bẹ̀rẹ̀ ti di bísílá yìí kí ni ìdájọ́ rẹ̀ tọ́wọ́n ti alihamudulilayi rabbil alamin kí ni ìdájọ́ rẹ̀. àkọ́kọ́ a fẹ́ ìdájọ́ بسم الله الرحمن الرحيم àtàìrí náà ṣùgbọ́n lẹ́lẹ́ àwọn afẹ́ sàlàyé ẹ̀ tí ó jẹ́ pásítọ̀lù kìtọ́ọ̀ tí ó ti ká nǹkan padà bẹ́yẹ̀rẹ̀ mọ̀ bísímìláì ṣe ìfarapa bíà. àyà tó mùsẹ̀kìlá àyà tó tọ́ta dúró ni. kílẹ̀ rí wa. لعلي أتوقكم إلى ما جاء في الصحيح من دليل إمام مسلم رحمه الله تعالى وانفرد إمام مسلم بهذا الحديث عن الإمام بخاري من حديث أبي هريرة رضي الله تعالى أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم قال تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين فإذا قال العبد والحمد لله رب العالمين قال الله حمدني عبدي فإذا قال الرحمن الرحيم قال أثنى علي عبدي فإذا قال مالك يوم الدين قال مددني عبدي وإذا قال إياك نعبد وإياك نستعين قال هذا بيني وبين عبدي ولعبدي ما فعل فإذا قال أيدينا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين قال هذا لعبدي ولعبدي ما فعل نعم حديثي قول لي وقت ما يبيه bisimilayi rahman rahim kò sí inú fatia kí lè rí wa allah subhanahu wa ta'ala kọ́nà bí wípé ọ̀sán tó sọ̀láta táwọn allah subhanahu wa ta'ala sọ́ọ̀tà ìfàtíà sọ̀láta ni ọ̀nà nǹkan sọ́ọ̀tà ìfàtíà ó pè nírun mo kí gbogbo pàtẹ́rù bá ti fẹ́ ka fatia mo ti pín láàrin mi àtẹ́rù mi mo pín fatia láàrin àtẹ́rù mi ní sáínì mo pín sí méjì ní sáínì wàlá abdul masal ó ní sáínì àwa wo àyà tí ń bẹ nínú Al-Qur'an tí ń bẹ nínú Fatiha a rí pé ni bóò la ti rí pété ìjẹ́ méje a sì rí àìsọ́ wá wípa wípé ní ọjọ́ ọ̀sán sàkárà ó ní àtàbùrù àlùmọ̀tání àtàbùrù yìí ó náà ní Fatiha táyà rẹ̀ jẹ́ méje jẹ̀lú ìta sùn àtàyà méje ni ó nínú mọ̀tání akọ́sọ́ ní ìtumọ̀ tó fi dáhùn pé ó sàrẹ̀ lẹ́ẹ̀mejì ní Mẹ́kà ní Madina agbọ́n bíi ọ̀nà tá a gbà fún gbogbo sùwọ̀rọ̀ actual مؤون masani أتي مفصل bóòlù ti لا أدري أسوقكم فيما بعد إلى ما جاء في السنن sunan عند الإمام الترمذي وعند أبي داوود وعند الإمام النسائي لكن ما أخرج هذه الرواية الإمام ابن داوود كذلك أخرجه ابن حزيمة كذلك أخرجه ابن أحمد في المسند من حديث ابن عباس عندما سأل usman bin affan an padà bọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìṣẹ̀fà bẹ́ẹ̀ bíbá kìí yẹn àdíyèsí yẹn sọ́fẹsẹ̀ múlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ múlẹ̀ sáàrí ń tó lè fọ̀ ìyàdá rẹ̀ àbáàrí láti ìlà àádà insha Allah ṣùgbọ́n bí káàkọ́ lọ wípé ọlọ́sọ̀fà sọ pé òun pín fájú àti méjì àwọn afẹ́ mọ́ bó ṣe pín méjì nǹkan jẹ́ méje ó lòun pín láàrin àwọn àtẹrù òun tí wọ́n bá ti pè afẹ́ tó nǹkan àárí àtẹ̀rẹ̀tíbù lákúrí wà tẹ̀rẹ̀tíbù lìmánáwí ìfẹ́ àtọ̀kalẹ̀ láì ta àrí pé á ah, bí ẹ̀kẹ́ tó kìlì lẹ́kùnrì àrí pé kìlì yìí wọ́n tó tó gbọ́ a sì rí nǹkan ṣe pé ọkùnrin láti lè mọ̀ pẹ̀lú tó méjèèjì làwọn fẹ́ ti bá ti wípé fátíà kò sí bísílẹ̀ ẹ̀fẹ̀ alọ́pàá sáà sọ wípé mo pín fátíà láàrin èmi àtẹrù mi sí méjì fátíà sì jẹ mélòó ọjẹ àyà méje. ṣé pẹ̀lú bísímìlá ilé ẹgbẹ́ méje ni àbí pẹ̀lú bísímìlá ikọ̀ pẹ̀lú bísímìlá ikọ̀ bóòlù ti wá jẹ́ alhamdulilayi rabbil alamin aya kanu arrahman arrahim aya kejì maliki yawmiddin aya kẹta iyaka na'budu wa iyaka nasta'in aya kẹrin ihdina sirata almustaqim aya karùn sirata alladhina an'amta alayhim aya kẹfà غير المغضوب عليهم ولا الضالين بولة في القبر ọlọ́sìn àtọ̀ kánàbí ọ̀sọ̀ fún wípé kọ̀tàkù sọ̀rọ̀ tàbí ní wàbẹ́ àbúrò nìsẹ́yìn mo pé bá jà déédéé sí méjìlá ní ìdàdẹ́rù mi. fàyídà kọ́lá abúlé alhamdulilayi rabbil alamin ẹ sẹ́ni bá tó tẹ̀lé alhamdulilayi rabbil alamin hamadani rahim ọlọ́run máa sọ wípé ẹ kí náà máa sọ. atuna àlẹ́ yẹn abudi ẹrú mi tún gbé láńkẹ́ fún mi. tó bá délé ẹ̀kẹta مالك يوم الدين ما máàlìkì عبدي أرومي ẹ إياك نعبد وإياك نستعين هذا بيني وبين عبدي إني لا يعني أتروه تروم للي واو إن جاك يكومي ليو يقول من كانوا وما سيو من كانوا وما ولونا لواو اهدنا الصراط المستقيم فعلني عبدي والعبد ما فعل أيروه ممن فكن كفون اهدنا الصراط المستقيم mọ́mọ́ jẹ́ ń ṣiṣẹ́ má jẹ́ ń ṣiṣẹ́ gbé má jẹ́ wọ́n ọkọ̀ lọ́mí lẹ́wọ̀n agbére gbogbo àwọn ntíkiri ìtumọ̀ tí ń kọ́nu tí ń kọ́nu ìbéèrè nìyẹn sirọ́pọ̀ ilẹ̀ bí nàá nàmtà àríyìn ojú ọ̀nà àwọn tó ọmọ ti pẹ́ jàrá ẹlẹ́rú mà ní tààtúmọ̀ ń jó ni pẹ̀lú àyàtí mẹnu sọ́tù nìta odi méjì rẹ́rìn magdubi àríwọ̀n àgbọ̀ tí èso ojú ọ̀nà àwọn tí wọ́n ní mà ti wò lò tàbá tí ó ní mẹ́ta náà àwárí ẹyọ kan kálọ̀sọ̀tọ̀ pé àádà bẹ́ẹ̀ni wà bẹ́ẹ̀ni àbùdí òun náà ní ìyáàkà ní àbùdí wà ìyáàkà ní sẹ́yìn táfà wá bẹ́ẹ̀ ọkàn fàyọ mélòó ni yóò kù yóò kù mẹ́fà mẹ́ta àkọ́kọ́ ẹ̀rí ẹ̀ wà mẹ́ta ẹ̀kejì ẹ̀rí ẹ̀ wà. نعم ترتيبه المعنوي أفعت لمعنى ثم لفظا لفظا àti tó padà lẹ́ẹ̀kan wípé alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم wala الضالين ojú àti nìyẹn a ti mọ ìdájọ́ bísímìláì wípé kò sí ní kíni o torí pé ń dáná sọ ìpè kọ̀tàǹtù sọ̀rọ̀ àtàbẹ́ ìlú ọ̀bẹ̀rẹ̀ àbùdí ọlọ́run kì í sọ fún yín pé mo ti pín mo ti pín fátíà àti méjìlá nìyàn àtẹrù mi fátíà àìsí jẹ́ àyà méje tá a bá ti fi bísímìlá ìfún kí ni ó di yóò di mẹ́jọ àtàbí àlùmọ̀sáání arókò fátíà àti ìjẹ́ ni ojú kan nìyẹn ojú kejì. tí fati àbáti jẹ́ wípé ó dúró bá wọn bísímìlá ìdúró lọ́tọ̀ kí wà ń dájọ́ bísímìlá ìgbàdá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ. sáábẹ̀rẹ̀ láti bísímìlá ìgbàdá fẹ́ kaba tí a àbá rẹ̀ fẹ́ láti bẹ̀. a bẹ̀rẹ̀ láti bẹ̀. torí kini lè fi ìrìn sọ̀rọ̀ fẹ́lá tó bá sàǹtí mọ́ sínú. hali ne kí a rò ha aw mo sì ha tá kàfáàtì òkè yálà irun jẹun tá ti jẹjẹ ni o yálà ọjọ́ ìrun tá fẹ́ kí òkè ni o tá kàfáàtì tá kàfáàtì nílẹ̀ òkè àbáníkà òkè àbáka jẹjẹ ni. bisimilayi rahman rahim iwe gbọ́n náà pé bisimilayi rahman láyé lọ́la. awa ni bisimilayi rahman apá kan náà àfáà ní àní kà rárá nígbà tó sèrè afáàtíà àbí sì pàlátà wípé naam لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب وهذا الحديث من حديث عبارة بن الصامت والحديث مخرج صحيحين. إيوه لقبتنا. ẹlẹ́ẹ̀kejì ni wípé sábàtì ẹ̀jẹ̀ wípé ara tí a bẹ̀rẹ̀ súrọ̀ kò ní bísímìláì wà àfọ̀sẹ̀ ní ilá fi kà sí pé bóyá wà lára rẹ̀. Àwọn tí wọ́n wá láàkà kò ní á sọ́jẹ́ ẹgbẹ́ ni àbá sókè. Apákan àfáà ní gbogbo ìgbà a bá ti fẹ́ kírun. Á ti òkè ni o, á ti òkè ni o, a gbọ́dọ̀ ka ká gbọ́dọ̀ ní òkè. وبالغوا في هذا الكلام ومن لحديث أخرجه الإمام البخاري رحمه الله تعالى في صحيحه كذلك أخرجه الإمام مسلم في صحيح من حديث أنس بن مالك رضي الله تعالى عنه أنس إن النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر يستفتحون الصلاة بالحمد لله رب العالمين ànábì mo wà mẹ́rin fún lẹ́yìn rẹ̀ Abubakar Umar tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ báyìí alhamdulilayi rabbil alamin ní ẹbí máa bẹ̀rẹ̀ ẹ̀rọ gbọ́dọ̀ kò sí ìwé ìrè ìntò gbọ́yé àti ntórí ni pé kọ́dà tẹ márùn báyìí bẹ̀ẹ́ ké jẹ́jẹ́ nítorí táwọn ìbá ń tẹ́ jẹ́jẹ́ wọn a máa mọ ti ń wí. Túlẹ̀ àkàdé ìwà tí wọ́n fi gbantánà bí nké wa nírọ̀ àyílá. لين فاتيا سبتي ما تفاتيا يوكلتي بولا في مصر كنتي وجكني رواية في طرف من أطراف دائما مسلم الله تعالى أني كانوا لا يذكرون بسم الله الرحمن الرحيم في أول قراءة ولا في آخرها ńdẹ náà mo sì ní fọ́ọ̀tà. wèé kábísìmì láì níbẹ̀rẹ̀ ẹ̀rọ wèé sí kàmbẹ́yìn rẹ̀ láì sí ẹ̀gbọ́. ìwáyà kan nù. riwáyà yìí ọwọ́ ayé dàgbà ahmed wọ́pùn ṣùgbọ́n wọ́pùn ṣùgbọ́n wọ́n ń dàgbà hakim fil mustadrak wípé káàrù láàyè jìhàrù náà bíbísìmì láàyè rahman rahim. wọ́n èyí ka bísí nílẹ̀ òkè. Rìwáyà mi iná mọ́mọ́ jàǹkútùnì. Ṣáàrù yusirruna bí bísí nílẹ̀ ìrọ̀mọ́nà rẹ̀ wọ́n máa ka bísí nílẹ̀ ìrọ̀mọ́nà jẹ́ ìjẹ́ mi. Káánú yẹn ti ni. Ànàbí àti Abakir àti Umar bí rìwáyà mọ́mọ́ Bukhari ti kọ́kọ́ bá di síyàrì láwùkọ́ àwọn kọ́kàn àfa wà bẹ́ẹ̀ nàbù fi tẹ̀bìrì fi jẹ̀rì alhadith alwanda fi jẹ̀rì bilbasmala wọ́n ní gbogbo ahadith tó wá sọ́dọ̀ tó bìdáàlì lórí wípé ànábì ka bismillah sókè mọ́ hadith yẹn kò fẹsẹ̀ múlẹ̀ gbogbo hadith tó wá parí kò múlẹ̀. síbẹ̀ wá ní bẹ́ẹ̀ kọ́. tòótọ́ àdínkù pọ̀ tó kọ̀kọ̀ wa nípa wípé bísíńgà àti máa ń ṣe ókè ń bá mi. ọkọ̀ pẹ̀lú ọ̀fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n bí ogun ẹ̀sìn kò tí ọ̀fẹsẹ̀ múlẹ̀ àárín ìsọfẹsẹ̀ múlẹ̀ láàlí àtúkùkù ní ìlà kíṣọ́tì nùáìm àlùmújúmá. عندما صلى خلف أبي هريرة رضي الله عنه أرضاه قال فلما استطاع الصلاة قرأ بسم الله الرحمن الرحيم ثم قرأ بأم الكتاب ففيه ثم قال عندما سلم أبو هريرة والذي نفسي بيدي إني لأشبهكم صلاة برسول الله صلى الله عليه وسلم وهذه القصة ثابتة عن أبي هريرة نعيمي قلوا في لي أبو رمضان جاكا نبا جوكا يا بسم الله الرحمن الرحيم هو برس في من إمام من إمام هو قريب مثلا لذلك هو والذي نفسي بيدي ọlọ́run bá tẹ́lẹ̀ mi bẹ̀rẹ̀ mo fi búra pé inni la ashbahukum salatan bi rasulillahi sallallahu alayhi wa sallam mo jọ in tí mo fi kírun fún yìí èmi mo fẹ́ lè pé mo jọ ẹni tó ń fìrun ẹ̀ tẹ́lẹ̀ báwo ni ìfẹ́ máa ń kírun gẹ́lẹ́ kẹ́límà èmi mo ti jọ kí tó ń búra yìí ó di oyé wa tí ẹ̀rí sì fẹsẹ̀ múlẹ̀ wípé òun gbọ́ rí sáàmùsà sọ kíni o tó ti bísí láì tètè ìdánkẹ́ ìfàlìjánu búra rà fìjánu عبد وفاتي ستكيو إني عبي عبد جاجا تابو بلا بسم الله الرحمن الرحيم لألي أسوككم إلى قول العلامة ابن القيم رحمه الله تعالى ابن القيم إذن في سورة نكا أنا بلدو عفا سلافه في ترى باي باي أجاي كان رسول الله صلى الله عليه وسلم يسر بالبسملة كثيرا ويجر بها تارة إذا انتقض كان يتجلى فأنا بيكي صحابة tí màá wí bísímìlá ìjẹ̀ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n padà wí ó kìnnà bọ̀tí pọ̀ pọ̀ tí ọ̀bọ̀ wá pọ̀ yẹn ẹ̀kọ́ náà bẹ́ẹ̀ èyí máa kọjá pé ńgbà tí àwọn àjòjì bá nínú wa bí àti ọ̀dọ̀ wà mẹ́jì náà tí ó ní lọ́tọ̀ bísímìlá ìjẹ̀ẹ̀jẹ̀ bí n sáà ti bẹ̀rẹ̀. gbàbí àgbà àwọn arúgbó bá wá nígbà míì ìlànà nìyẹn fúnjì kan sí kejì ìgbà àrùkọ bàtà sùn alàkú ní àdàbí ìlú òkèlè ṣùgbọ́n tá a bá ń pé ìgbà báyìí ni o ìgbà mẹ́wàá ni o ká máa rí ìwì jẹ́jẹ́ rẹ̀ kọ́ máa jẹ́ mẹ́sàn-án ṣùgbọ́n tó tiẹ̀ padà múlẹ̀kọ̀ wá ìdán ìdá àrọ́dùnà ànàtọ́bìkọ̀ ha lè kama yambagi ànàtọ́bìkọ̀ ha tẹ̀wọ́ abẹ́ fún abẹ́ tí wa tẹ̀lé a ní ebe kírun láàrin ọ̀sẹ̀ kan bisimilayi kama wí jẹ́jẹ́ akànlé wí ókè lẹ́ẹ̀kan هذا هو العلم ọmọ masala àti bọ́ sínú masala mi. ìgbà tí màmá fẹ́ ka fásitì àfọwà. àwọn nǹkan mẹ́ta mẹ́rin kan bẹ tí ọ̀gbọ̀rọ̀ mẹ́sẹ̀lẹ̀. làbúdà an yaqra'aha murattaba. yóò ka a ní tí ọ ma kàtẹ̀lera wọn ní tí ó máa kàtẹ̀lera wọn ni o wàlá yùsílù bí ṣẹ́yìn min ṣùrúfíà kò gbọ́dọ̀ gbé ara kà kàkó wàlá min kalimátíhà kò gbọ́dọ̀ gbórí bí kalima kó wàlá yàtì min láhànán yùgbọ́yìrì máa náà gbogbo mistake tí mo bá lè ṣe tí ó ṣe ń jì máa nà kọ́kọ́rọ́ fẹ́ sínú fatia wà ilá kò ní àwọn fatia. a wà tẹ̀sẹ̀ wà tú ogun ẹ̀ lẹ̀ gbọ́dọ̀ ti fẹ́ túlẹ̀ masalade ìmáàmù tó bá fẹ́ kírun àkọ́kọ́ làbúdà mẹ́tẹ̀rẹ̀kì alhamdulilayi rabbil alamin arrahmanir مالك يوم الدين في ببي الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين الرحمن الرحيم غير المغضوب عليهم أو بالله هذا هو إمام عن بعض قائدة أو قائدة الأصولية في قائدة ولا فيها ولا الأمر المطلق لا يشترط فيه التكرير التكرار الأمر المطلق لكن لا يشترط فيه التكرار ثم كان يتامى torí a níbi ẹ̀kọ́ àbẹ́ lò pọ̀ lónìí ṣé a ti mọ̀ tí wọ́n bá pa wá láṣẹ tí wọ́n fi nǹkan kan tí wọ́n fi kílọ̀sì fún àṣẹ tí wọ́n pa wá náà kò ní ìdí à ń tún mú wá àbá àti gbogbo ìgbà gbàtà bá tẹ̀nà láti bọ́yá kí n sáré lọ bí kí n kí n kú òmìnirí mọ́sálẹ̀ lè máa sáré padà o kí n sáré lọ mọ́sálà tí ó fi àìlẹ́yìn ìrọ́ àtìlì fàtíhà àbí kúlè rọ́kẹ́ àti àwòmọ́rọ̀ fi sọ̀lá àwò fi àtìlì sọ̀lá fàtíhà tẹ́ ẹ̀kan náà làákà nínú gbogbo rákà lẹ́pẹ̀rẹ́ ní ìsìn ẹ̀ẹ́dùbù ìjẹ́ rákà méjì títà bá ti ka fàtíhà nínú rákà kanu méjèèjì o ti gbèrò wa torí kíni wọn náà sọ fún jáà ní hadith al-Bara' ibn Samit wọn àfihàn fún sahihayn kan sọ wípé la salata liman lam yaqra bi fatiha al-kitab ẹn tí ọba ti ka fatiha kò nírun kò sì dá kọ yé kọ ka fatiha la níbi ìdán wọn ní kílẹ̀ rí àwọn wọn lè rí ni wípé takọ́rọ̀ fi usul pé al-amru al-mutlaq la yasluhu fihi at gbogbo nǹkan bá jẹ́ wọ́n parí láti pé ṣe nǹkan báyìí tí ó sì tí wọ́n sì bẹ̀ kò ní ìdí wípé à ń para rẹ̀ lápẹ́ èèyàn báyìí tó bẹ̀rẹ̀ ìbá àti láàrin bá ẹyọ náà èyí tí ọba lọ sùkúlù yín lónìí wọn nà ọmọ kẹkọọ rí ọ̀nà kọ́dà ọba tẹ̀lé ìkan lọ ń jáde ìjọun ìkan lọ ní oku last period gbogbo wọn dé sùn àbí òde sùn ẹ̀wọ̀n ni ajá pé bí ìrànlá ìka fáátíà bóun bọ́kà ní rákà àkọ́kọ́ kọ́dà kọ̀mọ́kà fáátíà ní rákà àkọ́kọ́ ní lóru ní rákà kejì ọwọ́ ajẹ́ pé rákẹ̀ẹ̀kẹ́ kọ́tà ti wà lóòrùn ẹ̀ náà ọ̀rọ̀ ó sì rí wí o ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ màtá bá ti rí dèrè kí àbí wàá mọ̀lẹ́ sọ̀rọ̀wátì lọ́wọ́ sàlámù àrí àgbórí bí àbí sọ́lọ́wọ́ sàmì tí ó kà sí ọ̀wà àkàfà jáde. ìdán ìjọ wà jẹ́ àtìkìlì ìgbọ́yé láàṣọ láta ìgangan annafiu láhùn tẹ̀rẹ̀tìf lè òṣòlù nínú òṣòlù nafiu ní tẹ̀rẹ̀tìf tí wọ́n yóò sí nǹkan ó ní tẹ̀rẹ̀tìf nafiu lójú di wa ní nǹkan yóò ti ẹ̀sìn rárá nafiu sí ṣà ìmbẹ nafiu kàmáàlì ìmbẹ nafiu sí ṣà ṣẹ́rí án nafiu wùdúdì ni ó dì nafi siha kádàrán nafi kàmánì ni ó di ṣùgbọ́n tá a bá tí kó ń gbèsè kan àgbọ̀rọ̀ bóyá gbèsè kejì kílẹ̀ rí wa màá tó kiri sọ yorùbá tí ó fi tẹ́yà a ní nafi rujud kí ni nafi rujud ni pé wọ́n sọ pé lábáyá kò sí kò sí kò sí kò sí kú kò sí láyé máa. so wọ́n wá ń ṣèwádìí ẹnìkan tí wọ́n ti máa rí nìkan tẹ́lẹ̀ pé láwọ́jà àrí nílé iṣẹ́ ìmọ̀ ni nígbà òsì òsì ó ó sì wà èèpo ó sì wà láyé kò sí ní níbẹ̀ mọ́ láàṣọ látàkọ́ náà bí wí tẹ́ǹtì ọ̀bá ti ka fájà kò ní irun rárá rárá ni àbí irun rẹ̀ ò pé mọ́tò àkọ́ńdà ní ìlú ọ̀rọ̀ tó pẹ́rọ àwọn àfáà ní wípé kì í pé òfin onírànlá ni torí pé nọ́ọ̀tì rùjú ṣẹ́rẹ̀ ti ṣẹ́rẹ̀ nọ́ọ̀tì òṣè ṣàníyẹn ní tá a bá ti ní òsì ọ̀dà nù ní tí ọ̀bá ti dáa kò sínú ajá pé yóò nírun nù. aya fíbi tí dẹ̀lí ìlú ti wá wípé rọ́pù rẹ̀ ìmáàmù ti dé ẹ̀ ń bá bá ìmáàmù ní kíni o nírùkú àbótí ẹ̀ bá ìmáàmù náà ní ìdúró òtìkàpátì àrẹ̀ tó ti ti àlàwọ́ ṣàkìlì pé yóò rùkú. nítorí kíni àmẹ́bí ní kẹ́nìkan dàrú padà kò ní kẹ́nìkan dàrú padà musiwu sọlá gbogbo àwọn áàlù làhàbí àjọ bàdí tiwa ní bàdí tiwa ka musowo hadithu musiu sala ẹjẹ ma n'oke gbogbo abala di nẹgbàá. nígbà ìgbẹ̀yìn àbí wọn sọ pé if i zaali kapi ìsọlá ti kapi ìléha gbogbo tí mo kọ yìí bẹ́ẹ̀ ni o ti máa ṣe nù ọ̀rọ̀ rẹ̀ ó sì sọ̀rọ̀ fati àbò. ojú kan nù. ọgbà mi náà fẹ́ bá bá ìmáàmù nínú kù ó ti bárọ̀kà láàlè àtúkùkù mi làmàjẹ́ àti kí sọ́ọ̀tì àbí bákírọ́tà rọ́bì yàrá lọ́wọ́ tán àrùbọ̀. حين دخل المسجد وكان صلى الله عليه وسلم راكعا فأسرع فركع قبل أن يصل إلى صفه أبو بكر كجوا مسلاتي àmì tí ń kí ni lọ kíkí lọ àmì tí wà ní rúkú rúrú bọ́ tí wọ́n bá dájú pàm ibi tó bá wọn náà lọ sí rúkú kò tiẹ̀ lé jọ́yìn sáfún mọ́ tó bá wọn bí ó gbòòrí òkè tó ń bẹ ẹgbẹ́ fún ọ̀wá jọ́yìn sáfún ọkọ̀ dúkú ń bí ọwà náà ni. kọ́bìlà àyẹ̀sìlá ìlà sọ́fẹ̀ kó tó lè fi sáfún فلما فرغ من صلاته وكنت ركوع صلى الله عليه وسلم أبي واني من للذي فعل هذا إلى وني الله كي وتو ساكتي في ساكو سكين سلين يوا أبكر تاني إبن أنس أسلم كن لي ojú kòrò pé kí jẹmọ́ ọmọ bọ̀mọ́ lọ mọ́ náà ni àmì ìwà ni a záàdàkà lọ wà ṣírísàn wà látẹ̀rù gbogbo tí wọ́n bá máa ń pè ní ìṣenilójú kòrò pé mo fẹ́ lékún dáadáa nú ẹ̀sìn ọlọ́run ní yọ ọ́ lẹ́ǹdẹ́ láìláì ó ń tún ṣe yẹn ó fi gbàdúrà nínú sàn àtọ́pọ̀ ṣùgbọ́n má dẹ̀rú ẹ̀wò náà wù. nígbà ọba yẹ ẹ lò ní àtijọ́ àlùwàlà ló ti jọ ìrún ìmọ̀ ń bẹ́ẹ̀ bí tọ́lọ̀ ń gbọ́n sọ̀rọ̀ fún àwọn wà ní àdìgbà nàbí. bá a bí bá sọ̀rọ̀ kalẹ̀ yóò máa rà sí mi. nígbà yẹn ló ti jọ ìrún ẹ̀dá àbájọ́ dáadáa nù ó ti dá àmì kan àbọ̀ra lórí. ẹlẹ́mi ò ti tẹ̀lẹ̀ fẹ́ lọ́jọ́ ìjímọ̀ àdúgbò sọ́lọ̀ lọ́wọ́ àríwọ̀ sálám ọ̀wà ní záàdàkà lọ́wọ́ ìṣẹ́rìsàn gbogbo tí a máa ń pè ní ẹ̀pẹ́yàn lékún ní ìṣẹ́jú kan lórí ẹ̀sìn ọlọ́mọ lè kan yóò máa bá lé ọkùn bẹ̀ ṣùgbọ́n má kò sì bá kíni o fatia ibi tí nọ́ọ̀sù bá ti kọ̀ yádà àlámà ìyẹn agbọ́ọ̀rẹ́ àwa padà sórí ìmáàmù wa tí ọ̀rọ̀ tàbá sùúrọ̀ tí ọ̀rọ̀ tàbá àyà nàbẹ̀ ka fatia alhamdulilayi rabbil alamin maliki yawmiddin yóò dé ìmáàmù ó ní tó ń gbọ́yọ̀ ni wípé àlámùrù mú kíláàpù dáadáa lò rẹ́ lò ka ní tó ń gbọ́yọ̀ gbogbo tó ń sábẹ̀ ẹ̀ka kọ́ ọ̀ sáré wípé àyà méjèèjì bá tẹ̀ ìtawọ́ mbẹ́ ó yìí bá àfọ wípé غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين صراط الذين أنعمت عليهم الرحمن الرحيم اهدنا الصراط المستقيم مالك يوم الدين إياك نعبد ọkà fàtíà pé àti ọkà pé wọ́n wá ní ètùrú mọ́sí àlọ́ wà àjẹjáde ń bẹ̀rù pé ẹgbẹ́ ọ̀nà súrọ̀ ẹ̀ áyà kì máa tó nu súrọ̀ tẹ̀síbùn àyà ti ti sùwár tàwọ̀kìtì yòn àmì ìṣèhàdí yòn ṣé gbìyànjú ẹ̀ tàbẹ́ ni àbí ń tàbí bí ṣe kó tó jáde láyé. sọ̀rọ̀wátò mẹ́wàá sọ̀rọ̀ àmọ́ àyè. tàwọ̀kìtì yòn ni ìjẹ́ máa pè ní tàwọ̀kìtì yòn má àwòkọ́fà náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ìjẹ́ àmì sọ pé bí a ṣe fẹ́rẹ̀ ẹ̀gbọ́n كلا من جاء من سؤال عبد بن عباس وهذا الحديث أخرجه الإمام أحمد في المسند كما أخرجه أهل السنن إلا ابن ماجه عبد بن عباس طلب عثمان جاء يقول ما حملكم على ما ما حملكم على أن على أن قرأتم بين الأنفال والتوبة والتوبة من المئين والأنفال من المثاني وأنهما نزلتا في المدينة توبة مدينة السفالي أنفال مدينة السفالي abúlé náà bá ti lọ́kọ́ ọ̀dọ́ kan yìí pé kí ló dé tí ẹ fi pa sọ́ọ̀tù àǹfààní mọ̀táwọ́bà tẹ́ ẹ̀jẹ̀ bí tí wọ́n wà lára méjèèjì. jẹ́ ẹ ti mọ̀ pé táwọ́ bá o mílíọ̀nù mà in. lọ wà kí o ti mọ̀ mílíọ̀nù mà ń. tẹ́ ẹ mọ̀ pé àǹfààní mílíọ̀nù mà tání lọ wà. a ní àwọn suwaru kẹta ń pè wọ́n ní tiwali jábọ̀ wọn tuwali aláwọn masani aláwọn ma'in àwọn ma'un àti wọn fa sọ́ọ̀lá ìfọ̀rọ̀ suwaru mẹ́rẹ̀ẹ̀rin tí a pè sí ẹ̀já fẹ́lẹ́ ìkírísì gbogbo wọn fa ṣùgbọ́n jẹ́ àkúwà láàmú wa. àtiwá àwọn súwọ́ ti hàn bújù nínú alukuran méje bakọrọ alimron nisaayi maida anam arọb olùmélòó mẹ́fà kò sí àǹfààní bẹ́ẹ̀ wọ́n ní táwọ́bà ilé ojú oṣù kejì. ìtìláàbù tí wọ́n fẹ́ràn àfáàdé fún akákọ̀ọ́ ní yá táwọ́bà kò sí keje wọn káàpù ló sí keje ṣùgbọ́n táwọ́bà sí keje yẹn ọwọ́ àríjà òkú pé káàpù ló sí keje lọ. lẹ́yìn ìyún gbogbo àwọn súrà kọ̀ọ̀kan tó wá wà wọ́n ra lé bí ẹyọ kan sí méjì ní hundred láyà wọn tàbí àgbẹ̀rin lọ́ndọ̀dì bíi ninety kìlítà sókè àwọn ẹni ń pè ní mahun àwọn ọmọ sáà ní gbogbo bíi eighty sókè ṣùgbọ́n wọn ò tún ní ẹ̀ka tó pé hundred gbogbo àti àwọn ajẹ́ mọ̀fá sọ́ọ̀lì ó lè tọ́jẹ́ pé nígbà tẹ́ bẹ kàpẹ́ ẹ̀sẹ́mi bí ìṣẹ́jú kan ẹ̀dùn bọ́ọ̀lù ìfà bíi ẹ̀dùn bísún láì nígbà pé àti ìṣẹ́jú kan ẹ̀dùn bísún láì tí bísún láì sá pọ̀ ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ èlò jẹ́ kọ́wọ́ ìyẹn tí àwọn yóò mọ̀ ó ní ń pè mọ̀fá sọ́ọ̀lì èyí tá a gbé tá ìfúnfún bísún láì fi hàn. <laughs> mẹ́rin náà kí ló wá dé tẹ́ ẹ̀rí wípé táwọn bàtí ara kí ló kọ ma ma òun ilé wa àmàta ní kí ó tẹ̀sí wá pamọ́ pọ̀ ẹ ìdí tí ó fún wa láàrin wọn ìfún wa ní àlímọ̀ ti bẹ́ o báyìí àbá ti sọ̀kalẹ̀ àdàbí omi kan lọ sọ̀sọ̀rọ̀ bá àbúr àṣàbí ìtùbúrẹ̀ la àdàbí náà ti máa bá kọ ayé alẹ́. họ́ọ̀lì dàn bí kúrán ti máa sọ̀kalẹ̀ rí o ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbá mẹ́tọ́ jẹ́ pé ó kọ súrò ó ti wà nílẹ̀ tí ayé àánú rẹ̀ ní tí ì pè hadith wí yìí tó bẹ láàrin usman abdullahi abbas radiyallahu ta'ala anhuma wa ardahuma wa usman bin affan radiyallahu ta'ala anhu arda ọwọ́ ni a anabi gan ni máa sọ fún wa wípé dọ́wù ayata kada fi surati kada ẹ lọ rèé fi aya báyìí sínú súrọ̀ báyìí gbọ́dọ̀ ń jẹ́ àmọ́ ìpín súrọ̀ ti wà nílẹ̀ ṣáájú káwọn aya lórí tó máa pé lákìn hadal hadith ẹnukùn تقولت لي كلها هي قد نفذت من لي لا اللي أسوقكم إلى ما جاء في المسند بإسناد الحسن من حديث عثمان ابن عبد العاص رضي الله عنه أرضاه أني كنت جالسا عند رسول الله صلى الله عليه وسلم يوما أكثر لك يوما بأستغفر الله كنت جالسا عند النبي صلى الله عليه وسلم شخص يبصره ثم صوبه lọkùnrin kan bá dilẹ̀ kan ìmọ̀rí hmm, hmm, ah, ìrírí lọ́wọ́ sì dùn pa wájú àwọn ìlú sí òun ló ti tẹ̀jú ọ̀nà ìbáyìí tó mọ̀ sọ wọ́dà tẹ̀jú ọ̀nà ìbáyìí. tẹ̀sùn ìbùnú tó wá jẹ́ pé nọ́sọ̀rọ̀ ló fáájú tàbí ìbò sọ́ọ̀rọ̀ ó sàn wà nílùú ẹ̀yìn. àlẹ́ àwọn lọ́wọ́ sì tẹ̀yìn nígbà tó ń lọ. Ah! àmì ni àtàní يأمرني أن أضع هذه الآية هذا الموضع من هذه السورة إذا كنت مثل آية اسمه بيكا فينيتي سورة باي لكي لو فيديو تعالوا معايا إيه نعم تعالوا معايا ọ gbogbo ara ti mọ́ tí máa mẹ́nu lé نعم أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سورة النحل ayé àjọ náà àdídé ti fẹsẹ̀ múlẹ̀ ìdán tẹ́lẹ̀ ìbá fẹsẹ̀ múlẹ̀ ó ti kọ̀ wá alákọ̀ọ́kọ́ aláàkú ní ìta fẹ́ fàyọ́ mbẹ̀ ni wípé ayé àgangan ànábì mi ń kọ́ wọn pé ẹ kò báyìí ẹ lọ fẹlẹ́ ìbáyìí ẹ lọ fẹlẹ́ ìbáyìí kọ́tà ìgbà míì bẹ́tẹ́lẹ́ pé odidi ayé a máa sọ kalẹ̀ ju ẹ̀ẹ̀kan lọ. tọ́lọ́ ọmọ sọ́yà kan lọ sí òkè kéèké ìdí parí ayé àwọn ọlọ́sùn dàkú kílẹ̀ yìí wa آية من فضل بقرة أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هيك غطوا عليه آية إذا كل ما أوقفنا عليه رسول الله صلى الله عليه وسلم لا مجال لعقل في تغييره كان ذاتي كلا تولي إن كان أن يقوى سيسة وقوم به لو تجد أن تنتهي لنا بي إن كان يجي لبدو ما وقلوره يوم تنا بي عقيدة ومنهجا ìntánẹ̀bí bí ọpọlọ rẹ̀ tẹ́ jáde láyé pọ́lọ̀ ní pààyàn ẹ̀dá kan ò lè pààyàn yọ wà lọ́pọlọ mi báwọn. bára bá tán áyà náà áyà ọlọ́run ọba ni kò sí ọ̀rọ̀ pàtàkì ò lè ṣe ìní ẹ̀pẹ́ nìkan lọ́rùn ara wọn nítorí pé yòósá bí fún rọ́ọ̀dù rẹ̀ hàmdì yìí. manhajan bọ́lá mi ti ti dá wa. bóòlù ṣe so lọ́kọláyà pọ̀ bóòlù ṣe parí ìjà láàrin lọ́kọláyà àwọn èèyàn náà lọ ti dáwà bóòlù ti rán wọn mọ́nú hájú nìyẹn yóò máa tẹ̀lé ra wọn. sẹ́yìn àdúgbò náà gbogbo tí wàá máa ka dàrú bá kò ní àwọn torí pé jamii mẹ́tì àmàtà yìí gbọ́ yẹ o àkà mbẹ tó wara sákòrò díẹ̀ o di kẹ́lí màkà kú o gbọ́dọ̀ nǹkan ó ní alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmi ddin iyaka na'budu wa iyaka اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم المغضوب عليهم غير جافا àwọn abatúmọ̀ rẹ̀ fi ń tọ́ ọmọ sọ ní pé pẹ̀sẹ̀ mi lẹ́nà o má jẹ́ kí n yẹsẹ̀ kúrò ojú ọ̀nà àwọn tó o ti yọnu sí yìí o tó o tó bínú sí hàn ah! yàtọ̀ sáà tó o bínú sí ni orí tó o tó bínú sí hàn. rọ́ìrù ọmọ tí ìdàrí gan lè mọ̀túmọ̀ rẹ̀ àwọn sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ hadithi wùdá ìfà yìí pé àwọn yẹn kan bọ̀ lẹ́yìn ìgbà yahduna bi ghairi hadiyi in tí wọ́n máa tọ̀ lójú ọ̀nà in tó yàtọ̀ sójú ọ̀nà mi ni ghairu nìyẹn tẹ́lẹ̀ ká pàkọ́ sọ pé yahduna bi hadiyi tàbí yahduna bi ghairi hadiyi ká sọ pé wọ́n máa fàwọn èèyàn mọ̀nà pẹ̀lú ojú ọ̀nà ní ànábì kó sì mórí bí ghairu tó o bá mú kó mi àdìsí mú kó mi fàtí àná tí wọn bá gbé ibi kẹ́lí mẹ́jáde kọ́nà kọ́ sọ pé alihamudulilayi alihamdu alihamdu rabbil alamin ah, lilayi da kò kaba díà. harafi wa ń kọ́ ń bọ̀ fẹ́ kaba díà díẹ̀ ntọ́mọ̀ ní wípé kọ̀mọ̀ kọ̀mọ̀ pé bá àkẹ́kẹ́ mi lórí kọ̀mọ̀ pé sẹ́rẹ̀ kẹ́kẹ́ mi lórí bá. الحمد لله رب العالمين وتقول رب وقل رب العالمين باتي نبقو حالات إذا باتي ليس الدم بي حالات ليجي أوتي يكفو وكفات ياو àwọn bọ̀ síbi gbogbo láhánù láfínù ó ní mistéèkì tẹ́ntì kankan máa ń ṣe gbogbo láfínù tó bá ti wá látọ̀dọ̀ ìmáàmù tó bá lè kéńjì ìmáàna kò ṣe é mójúkú ọ̀ka fásíà ni tó bá ti lè kéńjì ìmáàna lápẹẹrẹ alọ́sọ̀fà sọ wípé ìdínà sírọ́tọ̀ ni mustaqim tọ́bẹ̀ lọ rèé mú amúsàtìlì wá sí ìyẹn tọ́tọ̀ di pọ́tù tó wá fún ní amúsàlùkè tó fàjà pé أهدنا صراط المستقيم وتتنجي معنا طرف إهداء إعطاء لكي يوجون منك وتنجي معنا أتك إهدنا الصراط المستقيم لبني صراط الذين أنعمت فيكون القارئ ملئما إذن الصراط المستقيم أي ما جاءت هو كل جوانا تصدق ما جاءت هو سياسي صراط الذين أنعمت عليهم وجوانا تكون من جافة هم تدراني ألون يبوا يبوا إذا قالوا كعب ìmọ̀mù kan wá ń kírun ní kàfátíà ọ wá ń sa mistake kan ṣùgbọ́n kò tẹ́ǹdì ìtumọ̀ zero and mistake o wọ́n la bọ̀ọ̀lìn àáfàgùn ní sítù kìíní o harukat wọn kàn ká tiẹ̀ ni ghairi al-maghdubi alayhim wala ad-dallin kọfà ó sì yẹ kọfà mistake ibẹ̀ ni nínú change mana ṣùgbọ́n kọ́ lórí kọ́ńpa bí ó ti máa fà á. bákan náà kìrọ́ àti ìfàtíhà yìí bọ́dẹ̀bí sallallahu alaihi wa sallam bó ti kà náà láàmàkà ìmọ̀ ń ka sílùwà ááyà. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إلى آخر هذه السورة النبي صلى الله عليه وسلم يكتيوك الإدارة تاتلين àwọn lárúbáwá náà bí àwa náà ṣe rí iná náà rí àwọn náà ìpè níjẹ̀bù wọn náà tí àwọn náà máa sọ̀rọ̀ bí ìjẹ̀bù wọn lẹ́gbà wọn náà tẹ́ sọ̀rọ̀ bí ẹgbà bí àhán èdè kan náà Yorùbá náà lọ ń o. so gbogbo náà ni àlejò ti kìíní o. nígbà tí kúrà ní ọwọ́ àsọkalẹ̀ ọba sọkalẹ̀ pẹ̀lú Yorùbá Àbàdàn lápẹẹrẹ tàbí Yorùbá Ọ̀yọ́ Ìbàdàn èdè bí ọ Yorùbá Ọ̀yọ́ yíyìn àkọ tó yàtọ̀ sí rẹ̀ kọ ọwọ́ àsọkalẹ̀ pẹ̀lú lápẹẹrẹ kápẹ́ bíi sẹ́ẹ̀rí gbogbo àwọn tí wọ́n wá jẹ́ ẹ̀gbáhùn tí wọ́n jẹ́ ìjẹ̀bú fún ọ̀bà tí wọ́n ń jẹ́ nira fún wọn. na mi ń wọn tí hamza méjì bá pàdé wọn ò lè pè wọn ọmọ pé wọn mú kanu méjèèjì wọn sọ di yahoo àìmà wọn sọ di àyímà àwọn kan tún bẹ pé yahoo wọn sọ kan di yahoo láàrin yahoo àti hamza ní àwa àìmà wọn ò ní sọ pé wọn ò sọ pé àyímà أمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون wọ́n ní sọ pé àìmà ọ̀nà ti kà wípé fàkọ́ọ̀tìlù àyímà akànríbà mọ̀ wọn ọ̀nà kan bẹ́nu wọn tí wọ́n lè sọ pé ààrùn ààyè tí wọ́n lè sọ pé zọ́ọ́ bá a ti ní àti wọ́n sọ pé rẹ́ẹ́ lẹ́ẹ̀dẹ́nu wọ́n ti rínú wàdúhẹ́ wọ̀lẹ́ ilé ìdáta jẹ́ fún orí tọ́pẹ́ ìsàjẹ́ aláyé jẹ́ bàtà náà ti ní sẹ pé ẹ̀ ìnẹ̀ ìṣẹ̀nẹ̀ ìnẹ̀ ẹ̀ ọmọ náà tẹ́ ní ń gbé àwọn náà ní òun tí mo ti bẹ́ẹ̀ tí ń yọ̀ wẹ̀ ilẹ̀ ẹ̀lẹ́ bí mo ní ọgbẹ́ sí ilẹ̀ ẹ̀lẹ́ bí ilẹ̀ ẹ̀lẹ́ bí kò lè sọ́jú bá lọ. ọ̀rẹ́ mẹ́ta lọ dá ọ̀rẹ́ ọ̀rẹ́ mẹ́ta lọ dá ọ̀jáde wọ kọ́nẹ̀ ọ̀túnṣẹ́lẹ̀ ọ̀tẹ́bílẹ̀. àwọ̀tẹ́ náà kù sẹ́yìn nígbà wọn náà ní wọn náà rọ̀ tẹ́lẹ̀ gbogbo kìíní yìí ọwọ́ akọ́mùsíkílà yìí wàrí wàá tọ́ka ìlú kan nígbà ọ̀pẹ̀ àmì ìbára wọ́n sọ̀rọ̀ sọ̀tà bó làwọn ilé náà ti ara wọn ti kalẹ̀ pépé bó ṣe dá wọn nù èdè wọn ni wọn ti gbọ́ lápẹ̀rẹ̀ àwọn ẹ̀yà kan bẹ tí wọ́n wá láti Jámánì tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ gbogbo bí alifu àti láǹbà ti pàdé mímu wọn máa sọ ọ́ di tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀. lẹ́yìnsà mínà bírì àmùsíyàmù fi sáfàr lẹ́yìnsà mínà bírì àmùsíyàmù fi sáfàr lẹ́yìnsà mínà bírì àmùsíyàmù fi sáfàr wàlláhi tí wọ́n bá dé báyìí sọ̀rọ̀ sàtàlámù wọ́n ó ṣe bíbẹ̀ yẹn ti gánà bíbí àbí yóò tún máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ ikú èlé ṣe wù tó bẹ́ẹ̀ sánú tó bẹ́ẹ̀ gbogbo àwọn àti nà táyì bá fẹ́ máa sọ̀rọ̀ yọ́mọ̀ bá sọ̀rọ̀ bí bá ń ṣe rí lẹ́ẹ̀kan náà kò ní ṣe bí ṣe kankan kódà ìran kọ̀ọ̀kan nínú ọ̀lọ́dúnwá wọn tó ń pè nǹkan kọ̀ọ̀kan tó yàtọ̀ àwọn míì wọn ò lè pe rúṣùlù gbogbo nǹkan wájá pé gbọ́mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ goma ni ìgbẹ̀yìn rẹ̀ tó tó wá ní jọmọ láàrin wọn ò lè pè pọ̀ wọn ó kọ́ àárín rẹ̀ rúṣùlù ni wọ́n lè wí wọn ò lè sọ pé rúṣùlù ó ti le jù lórí àwọn tiẹ̀ wà ní bẹ́ẹ̀ ṣùgbọ́n wa rawọ́rawọ́ ọlọ́mọba ní kòkòrò àni jíbìrì ló tún wá kọ́ kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú èdè pẹ̀lú ahọ́n kìrọ àyàtọ̀ lápẹẹrẹ ní júmọ̀ àtọ́lẹ̀ yìí wọ́n láyé àfáà kan ìtì ẹ̀mọ́ wọ́n ní gbẹ́kùrà ní èkì tí wọ́n sábẹ́ ọmọ ìfẹ́kì díẹ̀ níbi tí a ké lórí ọ̀run kìrá àsú sí nìyẹn orí wáyà tuta nìyẹn o orí wáyà tó sú sí an abi amri basri rahimallahu jẹni. àhán yẹn ń gbà kúrò ní sọ̀kalẹ̀ pẹ̀lú wọn wọn ò yẹ pé wáládùn làyé wúlùdùn yàn máa wí. قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا هو يقول وولده ومن هي بك wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀rẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìyún ni máa mú kékeré ó yàtọ̀ sí nǹkan sọ. kìíní ìsírè béèyàn ọ̀bá mà ní ọ̀pọ̀ wọn mà ń tó ń àlè ẹ̀ lè pé kí wọ́n ṣe ìmọ̀ọ́ta rẹ̀ ṣùgbọ́n nǹkan wá ń bẹ tó ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀ ìmọ̀ ń ṣẹlẹ̀ ní haram maka nítorí pé ìmáàmù tẹ̀lé tó bí mẹ́fà sí méje ilé ìkàrí wáyà báyìí ilé ìkàrí wáyà báyìí ilé ìkàrí wáyà báyìí táìmù Abdulaziz bàbá àwọn mẹ́lìkù fáàd tó ti pẹ́tipẹ́tipẹ́ ìgbà yẹn lọ́kàn náà àwọn àgbà fáwọn wá sọ̀rọ̀ nítorí kíni nítorí pé ọjà ọlọ́run ni kàábà o irú òdì wa ni o ẹlòmíì ọ̀bọ ẹlòmíì ẹ̀ẹ́dọ́jẹ̀ máa ń mú olú bí ó ti wá ọmọ fátí àtà ọmọ kí ni o ọmọ fátí àtà ntí ọmọ àtàtí òye yìí kó mú wa máa gbọ́ ahọ́n mi ṣùgbọ́n ẹ máa jẹ́ kí kọ́mọ ẹ máa kọ́ àwọn ọmọ káàkiri nínú ilé ẹ̀kọ́ nígbà òkú bàtà sọ̀rọ̀ yẹn ti wá pa ẹnu gbogbo àwọn ìmáàmù pọ̀ sí orí kíláàtò hafu ìdí kan nù. ìdí kejì tá a bá ọlọ́run sàkàlà yóò wà papọ̀ gbogbo wa tí ó jẹ́ kí a jọ ọmọ zẹ́ńgẹ̀ mi ti ń sun bàbá náà ni ti ń sun èèyàn lè dé ààyè orísun rẹ̀ mọ́ o ṣùgbọ́n alhamdulilayi mo dé bẹ́ẹ̀ ni kó tó di pé kò kéé bí ọdún mẹ́wàá sẹ́yìn o bí tó tún fẹ́ẹ̀ lé bí fífi yá ti kù gbogbo àwọn ìtì ìdí ibẹ̀ ṣùgbọ́n ní ìsìn òjò yìí ò dé bẹ́ẹ̀ wọ́n ti tún ti tó àwọn àtẹ̀lẹ̀ máa kàkà sí ṣùgbọ́n táwọn tó fáàdì kàbà bíi dín sùn náà à ó ti wí náà kàbà náà bíi dín sùn fún ìdìbò mímú lẹ́gbẹ̀ẹ́ bíi dílà kan. bóò nínú mùsùlùmí ó ṣe tòótọ́ kọ́ máa wá kírun kọ́ mọ̀ sí alágàtà lóun àti kàbà kọ́ máa wá sọ sílẹ̀ nígbà ah! ẹ wọ àìmọye omi àìmọye ilé àìmọye igi àìmọye ìpẹ́ tó wà láàrin ẹlòmíì inú ọmọ ìyá mi mùsùlùmí lónìí tí ń kírun fálọ́ sọ̀rọ̀ tààlà níbi tí ń kí ló fi jẹ́ pé kìí ṣe nǹkan rí ni wọ́n sọ fún yàn àdé mẹ́ka gbogbo ìjà tí a sáré ti tọ́nà tẹ̀lé o ètò ìgbà mọ́kànlá ìgbésẹ̀ o ká lọ mẹ́ka à ó ń fọwọ́ sẹ́mi gan-an. Naam, oúnjẹ gbogbo ìpè ti wà nú ẹ̀. Ààyè ńlá ìdí náà lọ́wọ́ tó jẹ́ pé àwọn àmọ́mù mẹ́ka hakura ní orí ojú ìbá sì wọn èyí kájú àwọn àyà kéékèèké lọ torí kíni irú ògiri wáyé náà ní gbogbo ìgbà èyí ó rí ti ti dé kí ni ìgbà lè dá báyìí gbogbo ń tá a bá ti kànú kí ni ó wà lé. lára ẹlòmíì fátíà ìtẹ́yẹ ìmọ̀ọ́ká o lè má báyà lọ sẹ́kàn àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ tó ti lé ní ọdún mẹ́wàá tí kò sí ìparí ẹ̀rù gbèsè ayé rẹ̀ ó ti lọ gba fọ́ọ̀mù mi bí wọ́n sá tẹ̀ wájú náà ni yàtọ̀ sí ẹni tí alọ́fọ̀ àtàlà lórí ara rẹ̀ kodò ẹlòmíì gbogbo tí tí ọba pè sí ní ìmọ̀ pè. yàtọ̀ fúrú báwọn wọn ò ní tì wájú pé ó kírun fún ani àbí dábàá ló ní ìmọ̀ tó jẹ́ pé òun náà fún ni ọba ó di kàrẹ́ǹgìdá. لذلك صرح الرسول لنا بذلك يأمكم يأم القوم أقرأهم والحديث مخرج في الصحيحين ẹni tí ó máa darí yín tí ò fún yín ẹni ọba mọkùnrin kájú nù yín ni. èyí ti àgbàlagbà nù yín kì í pé báyà dandan ní kọjá balàgbà kan tàbí kọjá ọmọ yín kàbí ẹ ń bá mọkùnrin kàtó yanjú ó ní ẹjọ́ kírun fún yín o yẹ ummul qawma aqra'uhum li kitabillah. tàbáwá òjò lónìí ìmú ìrọmọ kùrà ní ìka fátíà ìta lọ́yọ̀dú lẹ́nu ẹ̀ mọ̀tá àwọn ará ti rán mú lèmi náà rán mú a ti fààyè ilé ẹ̀kọ́ nǹkan mi àìmọye nǹkan lakọ́ ní tí wọ́n sọ̀kọ́ bí aládìsí àmà mi ìrún yìí náà ni. ṣùgbọ́n ìmáàmù wa kò fi ń gorí rọ ah, ìmáàmù ní gorí rọ sàárì wà mọ̀ papọ̀. náà ولا بد من الترتيب ترتيب بنا فصل أخرى ما حتى ولو أدخل فيه الذكر المشروع ولا خذ ذكره بس مسألة ما ممكن وفاء لبني الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه سبحان الله والحمد لله ولا اله الا الله ولا اكبر الرحمن الرحيم رحمة واسعة وسبقت رحمته غضبه ورحمته وسط كل شيء مالك يوم الدين القاهر الذي لا يقهر القارب الذي لا يبلغ سبحانه سبحانه إياك نعبد وإياك نستعين إني وجهت وجهي الذي فطر السماوات والأرض إن صلاتي ونسكي وبياناتي لله رب العالمين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء وحسن أولئك رفيقا غير المغضوب عليهم ولا الضالين لا من اليهود ولا من النصارى الذين علموا ولم يعملوا الذين لم يعملوا èèyàn ọgbọ́dọ̀ dánwò gbọ́nà èèyàn ọgbọ́dọ̀ dánwò ọwá ní لا èèyàn sì tún láyé nantẹ́bì gbogbo ọ̀pá tí bàtà bá ti ń kírun ọ̀ràn yà àìsí nǹkan mí ìbọnú fátíà ọ̀ ìbàn sùrọ̀ ṣùgbọ́n ẹ̀rí wá wípé tá a bá ń ṣe fìyàmù lẹ́yìn tàájú ó ti wà ní pẹ̀lú wà tọ́lọ̀ pàtàkì ẹ̀fẹ́ ìjọ máa nájú. tí wọn bá ń ka ní ìhòòhò tọkàn tọkàn kan ìdúró sírọ alhamdulilayi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم كده ولا الدنيا دي انتوا فكرتوا ازاي يا فلوه يا لكن يا ní kìyàmù lẹ́yìn onírun o nítorí wípé jẹ̀lílù ń bẹ lórí ìtẹ̀ Naam. La ilaha illallah. إذا تطعمنا الإمام متى نطعمه مسألة كلمة يعني لوجاده انتباه متعدي قلوه ثم قلوا الاستعام tí máàmù bá wá kápò lóun jẹjẹ lórí ìran ọ̀nà wo lábàá fún lóun jẹjẹ ìtumọ̀ ẹ̀ ní wípé tó bá ti mistake kíkìrá àti ọ̀gbọ̀n lórí. wọ́n ibùkọ́ wa ń bẹ tí ìsọ́njẹjọ tó yẹ قاعد كده في مكان لهم أتمنى أن جماعة بلا لك بريني جمع إن شاء الله الرحمن إن كان في العمر باقي إياه كاتو تصو بكو ميسيك باتا طبعا يدوليارا تكو أرى دوليارا تكو توني كوصو همزة القط ألف تنبان بأن أمسك كوصو دي وصلوا sirọ́tọ̀ الذين námta àléyìn èèyàn máa bá tèèyàn nínú gbogbo ọ̀sìn ní ìmùmọ́ ọ̀rọ̀ kàní lárọ́wọ́ èdè géèrí ṣùgbọ́n gbogbo bàbá wa tí wọ́n kà lọ bá wọn ọlọ́sọ̀tà ló forí díẹ̀ torí pé ìmọ̀ yìí afẹ́fẹ́ rẹ̀ ń fẹ́ bọ̀ díẹ̀díẹ̀ kèé sí ìṣe ẹnu àwọn sọ̀hábà ní láti gbàsílámù bínú bá ṣàrọ̀ torí wọn ó jókòó kàbí ẹ bá wà ní wọn máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nígbà bá tó yí ẹ̀sán wọn ó fi ẹlẹ̀ wọn ọkọ̀ yọ̀nà. wọ́n wà á fi ẹni tó bá dé ní ibẹ̀ tó tún délé dé ibẹ̀ nígbà tọ́rọ̀ ti yé òní ọ̀wà máa jẹ́ kéèyàn jáde ọlọ́ba tó pẹ̀lú muskila kan lórí mi yẹn mẹ́nu hajj ìjáde àwọn olóò ti lọ pé kéé tó sàn sí ẹgbẹ́ ní mọ́sálásí kèdèrè àǹdí màá ràn wọ̀nyàn sí kéé pé tí mùsùlùmí kan bá ń bẹ́ẹ̀ nìkan o tí wọ́n ti so bẹ̀mẹ́lẹ̀ wọ́n tún wá pé ẹgbẹ́ jáde lọ mọ́sálásí lọ ẹnìkan nínú nítorí ká sọ bẹ́ẹ̀ ní pẹ́sẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà gákú jáde ní kò yẹ tí ìwọ ni kò ìwọ ni wọ́n ti máa. kápẹ́ àná bí màá ràn wọ̀nyàn káàkiri ta ni màá ràn wọ́n sí. inna kataati qawman ahlal kitab هذا جاء من حديث أبي بن عباس بلفظه حديث إسناده مباشرة من حديث معاذ بن جبل tagbe jáde lọ bá àwọn fún àti ọmọ ń bẹ̀rẹ̀ sí ìyẹn lè dínlẹ̀ bẹ̀rẹ̀ jọ́sì tàmú ọmọlẹ̀ nǹkan ọ̀kan wọn náà fi mẹ́ta pé ọ̀kan ni fìlìpọ́n títí gbogbo wọn ìmìnà lájọ wà ń bàjẹ́ yóò tí èbá ṣe gbà tí ọkọ̀tà aláṣẹ fún àdìbá ni o headquarter àwọn OPC ti ń bẹ ní òkèrè méjì wọn kọ́ bẹ̀rẹ̀ sí wà máa ń jà ọlá o ránà àmìnà ń bẹ náà bàjẹ́ báyìí. ntí wọn kọ́ bẹ̀ lọ. Naam. àárí àní ríyùn naam ahlul masajid àwọn amọ́sálásí àwọn ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn yóò máa gbọ́rọ̀ yìí lọ díẹ̀ díẹ̀ nìkẹ́ èyí tí ò tí yìí rárá á lọ bá tẹ́ ẹ bá wá rẹ̀ ń tọ́lọ rèé lè kojú ẹ̀ ń tọ́rọ̀ tí yìí bàbá abúlù ń ṣe ní bá ṣe jáde wọn kò tí a bá yìí odidi kọ́ríyà nínú abúlé kan wọn sì lọ bẹ̀ wọn kò máa bẹ̀ jáde wọn máa kọ́ ńké wọn máa lo ọ̀sẹ̀ méjì wọn máa lo ọ̀sẹ̀ mẹ́ta wọn kọ́ àwọn ọmọ kéwọn lọ wọn sì máa kọ́ ńké títí títí títí títí wọn máa lọ di tíà tí wọn lọ máa tú. ṣéun nàìjíríà náà ń ṣe wọn jáde kọ́ máa lékún dáadáa wọn wọn ni bá a ní kọ́tà kóòtù ẹ̀ka náà ní oṣù mẹ́ta yìí ní ìgbẹ́ báwọn ẹ̀ka ní kíni kankan ìjáde nìyẹn omi mọ̀ yàn ìkan ìsáròyìn ibi tá a ti ń kọ wàhálà lónìí mẹ́ni hajj ni ẹlòmíì gan ti gbẹ̀rẹ̀ alùsùn náà kéèké bọ́m̀bì àkídà o kan tí nǹkan bá dàgbọ́ra wọn ti nǹkan kan ní ìṣòkan à ń gbàgbọ́ lọ́mọdé ṣe é ṣe ní ayé rẹ o ẹ̀hán tó sáta ńlá ìpadà sọ́nà iṣẹ́ iṣẹ́ ẹ̀kú báyìí dákun ẹ̀lẹ́à ẹ̀kan ẹ̀mẹ́jẹsẹ̀ yọkẹlẹ̀ tẹ́ tàbí wọn náà ló kúkú wà kọ́nà sáré bá kúkú bíbọ̀ náà náà ní èsè náà yóò kúmọ̀ kakura ní ẹ̀sì sáàdẹ́sì tàbí òtò lékún ti ní òtò lékún ti. ọmọ tí ó dùn máa lọ mọ́sálẹ́ ọmọ abomi fáwọn àbá máa bomi inú àti fún un. àti mùsùlá mi mọ́ni hajj gangan wà nípa pé tó náà máa tí ọ̀mà tó lè fi nìkan tó lè gangan kó bá sáà kò bímbà sí ló fi jẹ́ pé ọ̀rọ̀ àníyàn fún ìmọ̀ sí báyà sáwàdà ní ẹ̀sìn orí ṣe ń wò òyò àníyàn rí òkú dáa ọkàn ó ẹ̀yìn lọ́la abdu wa rabbi ìtìlá òkú jẹ́ ọkọ̀ náà ẹlọ́lọ́kùnmá hmm, níyàn rẹ̀ ọ̀gbà tí wọ́n sá sọ pé òní ọmọ tí wọ́n fáwọn obìnrin létí òkú òtúrọ̀ǹgò kù yíya èsì ilé tìrò tẹ̀lẹ̀ ó ń jẹ́ pípa tó ń sẹ̀ ìrírú ẹ̀ tó wù tó lè máa ní ọ̀kọ́ àmàlẹ́ àtẹ́gùn fi ń lé náà bẹ́ẹ̀ náà máa tẹ́jú pàkó pàkó pàkó pàkó pàkó pàkó pàkó. ala kulli hal musa wani wadi kana nǹkan ẹ̀hẹ́ ìtàn mọ́ adé mọ́tẹ́lá kẹta jù yàn ẹ̀hẹ́ ẹn bá ti tẹ̀fì yìí rẹ̀ kára fi kàn tàbí orí kẹ́límà kú o orí yàn ọ̀kà pátá arúgbó àfẹ́lám nígbà tí kúrò ní ìwà ń sọ ọ̀kalẹ̀ tẹ́ǹkà tẹ́ǹkà tẹ́ǹkà tẹ́ǹkà yìí. gbogbo àwọn sọ̀hábà pàtà àtàwọn tó ẹ̀sìn wòye ti lárúbáwá rárá mẹ́ta tẹ́lẹ̀ máa ń wá sí a ní Sudan gbogbo àwa Áfíríkà báyà wa black Sudan ni wa a sì ní ajẹ́m ó làwọn èèbò a sì ní arọ́bù ṣùgbọ́n tí wọ́n sọ pé àlà arọ́bù wà ní ajẹ́m wọ́n ti da àwọn èèbò àti àwọn akọ̀nù ìtumọ̀ ní pé gbogbo ẹni tí ìbá ti ní a fi máa ń lo kẹ́lìmọ̀ ọjúmọ̀ ní èdè lọ́rọ̀ wa nǹkan pè ní ọjúmọ̀ gbogbo èdè kọ̀ọ̀kan náà ló ní ẹni tí máa wà ní èdè kọ̀ọ̀kan tẹ́ẹ̀tì máa lágàtà rẹ̀ dáa kí ni èsì Yorùbá tó tọ́ ẹ̀wù ibo mi ò ti pẹ́ bí yọmọ ṣe bí Yorùbá ti nǹkan kankan kan ẹ́ ẹ pé ẹ lè pé fọmọ tí wọ́n ń pè lájiri. ṣé àbọ̀bẹ̀ ẹ̀mọ̀ jẹ́ ń pè ní abódógbó ẹ̀mọ̀ ọmọ màálù yẹn kó bẹ̀ ẹ̀mọ̀ jẹrẹ. Ipò gbogbo èdè lọ́wọ́. Ọ̀gá náà mà yà wà nínú ọ̀sán a fi ń sọ ìròyìn pé à ń dúpọ́ lórí pé pé Ọbásanjọ́ wọlé erukuta pé ìgbìmọ̀nà ẹ̀rọ̀nẹ́gbẹ̀rẹ̀ sọ yóò bá jìnlẹ̀ pé Ọbásanjọ́ wọlé arukuta pé gbogbo nǹkan pé gbogbo nǹkan owó ojúmọ̀ ọ̀tọ̀ nìyẹn fáátíà yìí ojúṣe gbogbo wa ní ká máa kà wọn ò ní ọwọ́ àwọn òdìdí ìkùrà ní orí tipátipá ṣùgbọ́n fa ẹ̀ẹ́ bó wà lè yóò ti wá jẹ́jàbọ̀ bẹ́ẹ̀ tí èèyàn bá wá wà lórí pé sáà ń kọ tí sì ń gbìyànjú bóun ó ṣe máa kà ṣe é dákẹ́lẹ̀ lórí eléyìí ẹni àtọ́ bá wájú lọ́sà tààrà ni bí ọba ni ọmọdé ṣùgbọ́n sáà wà ní pé ọ̀sà ń àti máa kà ẹlòmíì àjìbí ni tiẹ̀. kan bàbá wa bẹ́ẹ̀ fi ti yá lẹ́nu rẹ̀ a kò burú tẹ́bí náà ti fi lẹ́nu rẹ̀ tẹ́ ẹ̀gbọ́n àbáyé tẹ́ ẹ má bàa ṣe pásọ̀tì o bí a ń ṣe fi ọ̀nà mọ́kàlé mẹ́tẹ̀ọ̀n ní ẹ̀lẹ́sìn náà rìn lọ. Nàám. Náà mọ́sálà wá dé. Hadith wá wá pé ana afdalu man yantiqu bi-d-dad. Hadha al-hadith da'if. Sànàbí òbí. صلوات الله وإن كان أفضل من ينطق بالطاعة يقول ala لنكما بالشبان بيو صدق جمع جواتي ترى ìtiwari láti gbà pé ńlá fẹ́ láàfin ní sẹ́sìn kìámà kúta wà á kà sí. gbogbo ẹ̀ ń bá ń bá yín sọ̀rọ̀ ọlọ́run tí ń lé yín tètè dáyé ní ìdílé sínú ká jàpá náà pa náà náà kankan ibi ayé kù sílé sínú o àfa àjàpá àfa ànàkẹ́ ṣé ibùdó kèmí rafun lọ tààrà mujahid débi pé gbogbo ti ń bẹ lórí bàbá nù kéwù àwọn kan fẹnu ara wọn tó mú tá a kà tó sì fẹsẹ̀ múlẹ̀ wípé àwọn fẹ́ẹ̀ lè máa lọ owó bàbá padà báyìí tí bá ń pé abúlé tó gbélé ogun rè àwọn ń wò nìkan bíi bíi wá nínú èèyàn رحمه الله رحمة واسعة ẹnuro kan tí a dé mẹ́nu ẹ̀wọ̀n títọ̀ yìí háì ní ọ̀dà lórí ẹ̀ wọ́n dé mẹ́nu ẹ̀wọ̀n mẹ́ta níbi inú ẹ̀wọ̀n náà ti ń kọ́ àwọn èèyàn tí ó ló fi ń tọ̀pọ̀lọpọ̀ tí a ń tọ́pọ̀ dùn ní tọ́pọ̀ ìmọ̀mọ́dún nìkan yìí inú ti kọ́ àbá mi wẹ̀wọ̀n kí n máa ń ṣe ń ta ẹ̀ẹ́tẹ̀ tí ọ̀tẹ̀ nígbà fáà kú ló tó kú mi tó ń ti bẹ́ẹ̀ kò sì ti bàdánà rẹ̀ ṣéwù ń ka Qur'an èyí tí wọ́n ìbáyìí ka fọ́ọ̀tì wọ́n lórí thirty nine ṣe ń ṣe kọ́tìmù lórí ayé àtúrọ̀ nǹkan wípé inna al-muttaqina fi jannatin wa nahar fi maq'adi sidqin 'inda malikin muqtadir ilé bàbá dákẹ́ sí. ìyẹn gan bisharo ni aláàfẹ́ ṣẹ̀sìn ìmọ̀sílẹ̀ fún di èyí láti lè bọ́ àmọ̀ náà lẹ́nu láti lè bọ́ àmọ̀ náà lẹ́ lọ́rùn ènìyàn gbà fáti àfà nǹkanìkọ́ wà lọ máa tún lọ máa bí ó ti máa bí ó ti máa kàdí. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم المستقيم اهدنا الصراط المستقيم كما تقول مستقيم قلنا وكفاتيا قوموا بدي عرب مستقيم كيف هو مستقيم نعم قلنا مستقيم معنا اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم مستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم Báàbá tí ẹ̀ ti lè sọ pé rọ́, onílábáwò èyí sọ pé gọ́, òun òun Rọ́, rọ́, iye òye wà láà. Báàbá tí ẹ̀ ti máa pé gọ́ ọ́ná. Tí tó fi wípé pọ́ìntì wọn ò Rọ́ ìrìn máa

kó sí àwùjọ ìfọ̀kọ̀ wà ní kìámà wà ní ọ̀pọ̀ ní wà yìí tí wọ́n bá ní ó wá tu èbò bí èbò gangan. Policeman ẹ máa kó kí ni à ń wí policeman police yìí ní ẹ máa kó police fúrun lẹ́nu kó fúrun lẹ́nu ojú ẹsẹ̀ yóò sì yóò wà á jọ death mark ẹ̀dùn àbò ẹ ẹ àìrán àìrán bí náà ti rí tó oníhùn náà ṣe tó o sì mọ̀ pé ìhùn ó pin sáyé àfi owó sípẹ́lẹ̀ yìí tòótọ́ àdíìsì méjì lọ wá nípa wípé lọ́gàrù bí ẹ̀nà láàfọ̀ lọ́rọ̀ àdíìsì méjèèjì ló ti fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ẹ̀rí ń bẹ yí ọ̀rọ̀ inú pọ̀ pé náà láàmà sọ ṣùgbọ́n yóò ti ẹ̀rí nìkan sọ pé ṣùgbọ́n ìṣẹ́ ti ẹ̀jẹ̀ pé ní láti tẹ̀sẹ̀ rè nàám ẹlòmíì kọ̀m̀pútà lọ kọ́ ní ogun dí wí ó sì máa wí wọ́n wọ̀nàwọ̀nà ọgbà wí jẹ́mẹ̀ẹ́dì akọ́fà tí a wù ní o mo kọ̀ ṣùgbọ́n fátíà ìkọ́kọ́kọ́ yanjú náà fátíà kọ́kọ́ sí kí ni o kọ́kọ́ yanjú náà èèyàn máa tan láńgá tàbí agbádá lọ ké lálẹ́ ni o bí gbogbo ọ̀sán bá ti bí ìgbàjọ́ èèyàn àtúndà náà ni o ẹlẹ́ àlọ́lọ́n pé ọmọ àga òkú ní gbọ́ǹta ó sì fọ ọmọ náà fi hàn ti ilé kéwù náà ni naam ẹ̀hẹ́ dájú pé kúkú ìmọ̀ àti ọmọ mi oúnjẹ ọmọ náà mọ̀ ń jẹ máa kú sí lẹ́nu jọmọ́ ẹ̀jẹ̀ àti ìsara wàlẹ́ ẹ̀sìn wa ni kì í sáwàdà ẹ̀sìn wa ni kì í sáwàdà ìjẹ́ ìsàsà tó fi àtúrò ẹ̀rí o وهذا منهج رسول الله صلى الله عليه وسلم بعون من الرحمن فنستمر في هذه الأحكام المتعلقة بسورة الفاتحة نعم شفاء العكي إن كان في العمر بقية في الدرس القادم أرجو نعم أبو محمد الأمين wọ́n gbàgbé bí láì fún tẹ̀síro ó gbóǹkan láàrẹ̀ kò yẹ bọ́rọ̀ kèké bó lẹ́kùn lè gbé بارك الله فيك مثلا قالوا بارك الله فيك مزبوط جين نعم إن كان بس مقايسة لا يتلي إذا ما قلنا شيء في أها مين أنا في سنين جدو tó ṣe kí n ṣàlàyé ẹ̀ tí a mọ̀ wípé mo gbé ọ̀rọ̀ àwọn àfáàwà níjẹjọ a apákan ní tó bá ti kéwú jẹ́jẹ́ bàkà tó bá ti kéwú òkè mọ́ bàkà apákan ní ó kéwú jẹ́jẹ́ òkè òkè ọ̀gbọ̀n mọ́kà àwọn kan tó wá ti jámù nítorí kíni nítorí já àmì àdéhùn bá lọ́dún sọ mi afẹ́kì jámù láàrin àdéhùn méjì kan nísìn àdéhùn kan wá ń pa pé àwọn sàtàrà wọ́ọ̀lì ìjọ kan àtàkùnrin ó kí n sábà wọ̀n jẹ́ mọ́jọ kan wá òṣìṣẹ́ bí àhàhà ẹ̀yìn jákùnrin ní ìgbà mọ̀ lẹ́nu ni wọ́n níbẹ̀ ni àmúlá àti máa kàtẹ́ lẹ́yìn náà àárín hàn ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mà ìlà fi umm al-kitab ka inna wula salata liman nabi àyàfi fatiha nìkan. hadith abi hurayra tàbí ti fẹsẹ̀ mọ́lẹ̀ tí a padà bí mọ́ muslim léèrè ń parẹ̀ tó mọ̀ sẹ́yìn fọkàn bá wọn sí lọ. nígbà tí a bí mọ́ muslim tá ló bí mọ́ muslim kí ló kó ń dán kí ló ti bí nígbà tí ti fẹsẹ̀ mọ́lẹ̀ kí ló tí ọ̀wà ló sọ yìí wẹ̀. abubakar ló kó ń tán lọ́dí àgbàlẹ̀ fọwọ́ bá kì í ti Wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ìṣọ́ orí wọn ọmọ kàwé àti nǹkan ṣùgbọ́n pàtó ní wípé àárí àtọ́kalẹ̀ fàǹtà ànàtìnà àǹgárí àwọn èèyàn ti bẹ́ẹ̀ mọ̀. Àyìn àwọn afáàtẹ̀ sí jámù lánàá ní ìpínlẹ̀ jẹ́ wípé bẹ́ẹ̀ ọgbọ́n ni o? Ìmọ̀ táìmù pé ó dá kí mọ̀mọ́ ara bá ní jáde bí ẹ̀tùgbá ní kò fẹ́ẹ̀rì fún dídá alẹ́ o àbí ìsìnkan rẹ̀ o láti sàmọ́ra dá alẹ́ tó sì pàálẹ̀ ká dá alẹ́ rẹ̀ abẹ́rẹ́ èyí tí tí máa dá alẹ́ sí ní tó bá bára tẹ̀kíbírọ̀tì lè sọ̀rọ̀ yóò dá alẹ́ sí nígbà tí ó sì yàn sọ̀hábà dáńbílérè àbú bárakàlọ́ ẹni tó sọ̀rọ̀ bárakàlọ́ òfin ojú òní kí n sáré àlọ́ àbúrò ló pè é pé àrò àyíká sùkú dákà làwọn àfáà ti sọ wípé bí dákẹ́ ń gbà mí wọn a máa pè lọ́rọ̀ nínú inú èèmọ̀ tí ń bẹ̀rẹ̀ ìbílẹ̀ lọ́wọ́lọ́wọ́. ṣùgbọ́n mẹ́ta ẹ̀yìn nǹkan àwọn kan bẹ̀ tó tí ah, ala kulli hal wọ́n ní àyàfi bíi fáti àpé fantahan náà pé ìtumọ̀ àdíyìí àbúrò ni pé láti bẹ̀rẹ̀ làwọn èèyàn ọ̀pá yá ka nǹkan míì yàtọ̀ sí fáti àmà lẹ́yìn máàmù kẹ́kọ̀ọ́ ìdí tó wù kí mọ́ rárá lẹ́yìn máàmù ṣùgbọ́n mo sàlẹ̀ ń jẹjọ gbogbo ẹni tó wáyé fóun táà náà ń ka fáátíà gbogbo àtọ́lá kì lẹ́yìn máàmù ókè ókè lókè jẹjẹ ni o èmi ò lébu èmi ò ṣùgbọ́n mi ń tèmi tí mọ́mù bá ti ké ókè mi yìí kankankan kìrọ́ àmàmù ni kìrọ́ àti mímọ́ bá fọkàn bá lọ ṣùgbọ́n bí tí ọba

ko kuku ban ka fati anga baba e. aha kini ka wambe tin sele ni bi hadisi abubakar ta bó ṣe wọlé o kọ́ ìdà kan bẹ ọlọ́run kí àwọn ọlọ́run fi ìmọ̀sínú ẹ̀sìn pọ̀lọ́ọ̀hìn àkọ́kọ́ àwọn tí wọ́n bá nàbí lò kò sí irú wọn mọ́ lọ́pọlọ ní farada àwọn tí wọ́n tún wá bá wọn àyàn náà kò sí wọn ọpọlọ wọn mọ́ lọ́pọlọ irú farada wọn náà kò tún sí mọ́. kí ló sọ wá débẹ̀ wọ́n ní intanẹ́tì ṣe fún Abubakar ọ̀tà yẹn kọ́dà ọbọ̀ pọ̀lọ́mù. torí pé n ti kọ́ ìdá ń sọ̀kan ni pé ìdá ń káfà màhálù ń káfà làhálù. ààyè bí a ti ṣe nǹkan bá àbárí máa ń tá ṣe ń bẹ̀ náà ti bọ́ kílẹ̀ rí wa. ààyè ìgbò ńlá ti kàfáṣà ti kúrọ̀ kọ́ bá mọ́ ooo ẹni tó bá tó bá ìmọ̀ múrùkù bẹ́ẹ̀ bá tiẹ̀ ní fáàtì rẹ̀ kọ̀ wá kà padà ààyè ti lọ máa lọ nílò ààyè ìntà àwílá ààyè náà iná kéré jù ní àbáyè tẹ́ tó fi lọ nígbàtá àti rí ààyè mọ́ àtìlẹ́rì lórí rẹ̀ gbogbo ẹ̀ ń bá jalè mú ẹ̀sìn tí wọ́n wá jẹ lọ́wọ́ kan ibi ẹ gé nu ọwọ́ rẹ kò síbi tí ọwọ́ ẹ̀ mọ́ nu àlùwàlà má kò sí nu àlùwàlà tí ẹ̀ mọ̀ tí ọwọ́ ẹ̀ mọ̀ àní síbẹ̀ mọ́ lọ́rùn mà ìpè yọ wà fọwọ́ yọ wà ogó bọ́ba tó lè fi nàwó ni oṣù òfin ní jẹrà bọ́ba ti sin eré kan sí gàngàtà lọ́ àpò ní tóbi náà ló tún sọ àpò tàbí oṣù lóun fi pamẹ́ sí ọ̀dẹ́sà ló ti lọ rí nìkan láàmúdẹ̀lẹ̀ torí kíni nígbà tí màhálù ti lọ ààyè ti lọ ìjọ́sẹ̀ láàyè nǹkan tó fẹ́ tẹ̀ láàyè akọ́pọ̀ pẹ̀lú kọ́ lọ. ooo hádà bìdánlè lójú kejì ẹtún wa máa rò kéèyàn ó pẹrẹ lánàá bí mo sọ pé kò lè káàkiri ó tù anisan ti sọ fún wa wípé ẹ gbọ́dọ̀ ka kùránì lórúkú o ẹ ti gbọ́dọ̀ ka kùránì torí àyè tàdá lùlù ni wọn àyè yẹpẹrẹ ní fọnà sàtàlà tẹ́tí fáàsì àtẹ̀yìn tó ẹni lọ́wọ́ àforí àfọ̀nà kọ̀ọ̀kọ̀rọ̀ má kà níbo ni ìbá ti ọmọ má padà wọ́n ti ní ọ̀gọ̀rọ̀ náà wò níbo ni ìbá ti ọmọ má padà sùjúdù wọ́n ti ní ọ̀gbọ́dọ̀ sẹ́wò àti wá wí pé sọ́ọ́híbù ṣẹ̀rí àti lọ́nà ti rọ̀ bá rẹ̀ kó lọ wí yàn tó bá ti bá máa mọ̀ rẹ̀ nírúkú tí ò tí ìgbòrí òkè ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sàmì sí èkìkan tó ká sí ìbọ̀ síbi ọ̀rọ̀ làwọn àfáà ti ń gbé yọ pé twelve million olódìdí màsá ìlú ti mẹ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ kí a tó wá mọ̀ kọ̀kẹ́ tó ń tẹ̀ka mẹ́. lápẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ wa nílà mìíràn tọ́ba ti gbọ́ bọ́tà sí wọn yóò àwọ̀ àwọ̀ tó ti báyìí tẹ̀kúrọ́ ti rọ̀ mí jẹ́ kò ní dé o tí ìmọ̀ àmọ̀ tẹ tó fi lọ rúkú ló ṣe ní àbẹ̀wò tẹ́tẹ́ ti lé ìtọ́jú ọ̀rọ̀ orí ìkùn láti bí so mọ̀tẹ́gìlá Allahu Akbar Allah kò tó lọ bá mọ́mọ́ lórí kù yóò wọ mọ́sáàtì pẹ̀lú ẹ̀dẹ́ yìí àwọn òkùn bá bọ̀ náà tó ọ̀rọ̀ wá ní tẹ̀kúrọ́ ti rọ̀ mí ló ṣe bóòlù àti ètò àgbọn ṣe ni gbogbo òmòrò ti lélẹ́yìí ajẹ́pẹ́ ti rùkú ló ti sọ́wọ́ wọn àbí kọ́wọ́ wọn. Nà ọ̀rọ̀ tí ṣàwùlá ti wá béèrè nípa pé kí n gbéra dẹ́yìn ìmáàmù tí ìgbèrò lọ pàtàlá mú. Ìgbèrò lọ mú. Àlùkà òkè sọ̀lá bá a ṣe sunkún náà ó ní àwọn òǹdè tó dè. Nítorí pé الإمام العلامة ابن القيم رحمه الله تعالى وصل لي مسألة فوق كلهم بان سالكون كيوان وصل دي بي بي ọ̀dọ̀ àrọ̀mọ́rin lẹ́sà fi máa ń tì. mélòó mélòó ẹ kó sọ́jà pé dùnú ló kulẹ̀. fọ́kàn ah. rẹ̀ sílẹ̀ ni pé áá ah, ah, mo kò ju balẹ̀ ọlọ́run lọ́kọ̀ọ́lá. èmi náà ìpínlẹ̀ kàbà ló bu ẹkún àlùkò ah fún ti máa mọ̀ bó obìnrin láti jẹ́ lọ́nà pé fàtìlù kújọ mẹ́rin ìdùnnú náà ni oríṣiríṣi lọ́nà ti dà wá ìtẹ́lómi èbù ẹ̀rìn pẹ̀lú dùnnú ẹkùn pé ah àti kò ní bọ́ fún mi náà sí ní èmi kí n tó kó láyé bóun ó ṣe rú lọ́nu ni wọ́n bá tẹ fún ìdùnnú náà ni ah! ah! àtẹ́jì náà mi ó tó àbà ah! ìyá jẹ́ mi pọ̀ lórí gíní oríṣiríṣi ni a tí ẹ̀kú bá gbé màmú àwọn àbá àsọ̀rọ̀ ń pa fásitìlù níbi tẹ̀rẹ̀tìbù yẹn tó bá ti pẹ́ mùsùlùmí lápẹẹrẹ amagbọ̀ọ̀dọ́ àgbò tí òde túmọ̀ bí àrùwọ̀ ọjà òun abá pè ní gbọ̀ọ̀dọ́ ìmọ̀mù kírun lọ mọ́tò àbá àti gbọ́ànù pàṣẹ ní àgbọ̀ọ̀dọ́ lọ́ba àdìsí ó ẹ

tẹ́ ẹ mọ́ sọ̀tọ̀ kí ni sọ̀tọ̀ tẹ́ ẹ mọ́ kọ̀ọ̀tọ̀ nàám inú kọ̀ọ̀tọ̀ náà gbọ̀ọ̀tọ̀ ariwo tí ò ní tìmọ̀ tó bá ti fásitì láàrin kìrá ìmáàmù tó bá ti pẹ́ tó ti dúró sí àwọn nǹkan kan lè bírèkì fásitì máa lọ́wọ́. بكين كيو الحمد لله رب العالمين الرحمن أنا بنيوبة أعطيك كتاب كتاب الرحمن الرحيم مالك يوم الدين أتعرف ọjọ́rọ́ ọ̀sá kò ní ibi ọkàn balẹ̀ báwọn irú ìyẹn ọ̀bàrún jẹ́ ṣùgbọ́n èyí tí ìṣúra láti sọ yẹn èyí ń ka ọkàn débi ìdílé sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sẹ́kìn sí áá ìrẹ́ni lọ́pọ̀lọpọ̀ ta ó dùn wọ́n lọ́pọ̀lọpọ̀ mi lẹ́wọ̀n ẹ̀rú bá òfurufú àwọn nǹkan mi lọ́ba gbé ẹ̀kọ́ jẹ́kùn tó tọ́ níbi ẹ̀kún wọn wà rọlẹ̀ díẹ̀ tó bá bẹ̀rẹ̀ padà ádà lábá kàdé ìyẹn ò ṣe ìkẹkàn torí wípé à ń rí bọ̀ yẹn àsìkò kí n tí pàṣẹ tó pọ̀ jù náà lèèyàn fi máa ń sun ẹkún irú eléyàn ó di nínú rúfù rúfù nìyẹn irú ẹkún báyìí ìṣẹkún ti lọ bẹ̀rẹ̀ rẹ̀ so ẹlẹ́ẹ̀kejì nítọ́ palẹ́kùn nǹkan dáadáa nínú ìjọba náà nípa ìrẹ́ nǹkan gbogbo nípa ìrẹ́kùn gbà mí o ṣùgbọ́n fásitì ń tà àmọ̀ pẹ̀lẹ́kùn ni pé fásitì yìí pọ̀ ojú kan nù èyí tí àwọn àfáà tún tá a lè mẹ̀ bára wa sí ó lẹ́ńtẹ́ pé ọ̀fìnkì bá mo dá yà méjì omi sẹ́mẹ́mì alhamdulillahi rabbil alamin.

ìdènà ìrọ̀ palimus ìyẹn dẹ̀ ní àárígù ni kìí ṣe pé kìí sáré màmá sí lẹ́nu àwọn àárígù làwọn yẹn èyí ó tẹ̀ra máa búrọ́ọ̀ṣì ẹ̀ gbogbo àwọn yẹn clear tí ó ṣe kí ni o tí ó dàrú. náà ń tẹ́ wá bẹ̀rẹ̀ nípa àwọn tí wọ́n bá nígbà ti kọ́ ń tán wọ́n ní àgbàlagbà náà yìí gbogbo ń a bá máa ń wọn ò yọjú orí ilẹ̀ ń bẹ̀. tí àgbàlagbà bá ti mọ nǹkan ṣe àgbàlagbà ni wọ́n máa ṣe. ọ̀rọ̀ kan bẹ̀ sádìísù nàbẹ́ sádìísù wípé tí ó ti fẹsẹ̀ múlẹ̀ nínú àṣọ ti sáà òun náà ni àyà náà ti lè ẹ̀yìn mọ̀mìnà àṣọ ọ̀gẹ̀ lára ń tẹ́yìn ọ̀fà yìí ti fẹ́ parẹ́ ní káwọn èèyàn lọ rè máa gbàmọ̀ lọ́dọ̀ àwọn amẹ́ríkì sádìísù ni àbí kí sádìísù ta ló sì sọ kí n túmọ̀ ọ̀rọ̀ yẹn kí sádìísù àti sàlám mọ̀ọ́kú fún alábíládé mẹsìrì àwọn afáà sì túmọ̀ àsọ́ọ̀dù mẹsàn-án méjì nígbà tá yọba parẹ́ ọ̀dọ̀ àwọn tí ọ̀sẹ̀ sí ọlọ́run tí wọ́n jẹ́ ní ìlú ń bíbíà mú ní túmọ̀ àsọ́ọ̀gìrù nìyẹn ibẹ̀ làwọn yóò gbogbo tí ẹ̀ tí tí tẹ́ ẹ̀ gbọ̀rú ẹ̀ nínú ìrìnà aburú ìyẹn máa gbọ́ ìṣe òsọfún akpẹ́ta bá fẹ́ ló àkọ́kọ́ pọ́ ìṣọ̀lọ́ mi ká tó kọjú sí nígbà bá wá lówó tán láwà sí àpé adé o mo lọ wá fẹ́ tí àti mẹ́ta ti lọ bí ogún ìyẹn fáfọ̀rẹ̀ lára mọ́kà tí ẹ̀rọ láti ń o ọ̀dọ́ láti mo ti pé ìyà ń jẹ iná àkókò tó lọ kogun kojúbọ̀ tí mo kojúbọ̀ o tó yàn ọ̀sán lọ sí. apá kan ní àwọn bíbí àná ẹlẹ́ẹ̀kejì wọ́n ní lá àwọn àsọ́ọ́dírù yẹn àwọn tí wọ́n pè lẹ́ni wẹ́rẹ́ gbogbo tí ọba ti sí lójú ọ̀nà àmúṣọ̀rọ̀ àṣálà ẹni ilẹ̀ ni ìtumọ̀ tí wọ́n sọ pé àwọn tí àwọn tí ọ̀ láti sí ẹ̀dà kò sí ẹnì kan àwọn sábà kò ti sọ méjì. adámọ́sí lè sọ̀rọ̀ yẹn wọ́n sì bá túmọ̀ rẹ̀. òun náà ti gbọ́dọ̀ sọ méjì torí àìmọye nǹkan gbogbo wọn gbà látọ̀dọ̀ abúlé àbáàdì náà tó ti kéré gbogbo wọn tí abúlé àbáàdì jọ máa fọ sí ìyá tọ́gbà bí ìsìn náà alára bàjínú àwọn bàjínú ọmọ ọdún mẹ́jọ lọ́wọ́ níjà lóde pàkúdà. àdìsí ń sèrè oníṣàwọn àfa àkọlù rẹ̀ lórí kúkú ọ̀rọ̀ ẹ̀sìn. lẹ́yìn gbọ́dọ̀ lẹ́yìn gbọ́dọ̀ gbẹ̀rún káàkiri pé ṣùgbọ́n àdúgbò mọ ìgbàgbà àlè fọlọ́sọ àtúnà náà ti pàlẹ́. wàlọ́ ìdí àgbà kò síbi èèyàn fẹ́ yọ sí. ó ń gan in tó kó nù mí ṣe kékeré. àwọn tí wọ́n wá kọ́lẹ́kọ́ yìí àtọ́mẹ́ kí àtàbàràbà ní àkọ́lẹ́kọ̀ wọ́n ti ájọ mà tààrà tó fẹ́ sí ìwájú tó lọ́nà wọ́n jọ mà tààrà tí ìwájú agbálagbà ní gbogbo náà sì gbọ́yé àwọn bàbá rẹ̀ lẹ́yìn wọn á ní kinní kan ní múta ní gbẹtẹrẹ kọ̀sàgbà ń lé mọ́nà wọn lórí ibú jìnnà yàn ká pé kò sí àgbà in tó bá ti sọ mọ́rọ́ ẹ̀sìn tá a bá rí pé àmúfà àtúmọ̀ àdìsí kan ni ó ní wa ìntànù fìlìkìrọ́ àti tàwa án kápẹ́ bí lè náà ṣe máa kà lè náà tún máa kà fa àtibáwò sí nan ẹ̀ má dábàá jù ní wọn ni ọdún bàkálẹ̀ ọmọ sí òfin wọn ti jọ màkọ́ wa ìntànù fi sí mi tàwa án fa àkùdáwò ìjìrọ́tàn tó bá tún jẹ́ ìtọ́bẹ̀ẹ́ tó ṣe fi hàn kalẹ̀ wọ́n jọ́ ẹ̀wẹ̀ kọ́kọ́ bá ẹ̀kọ́ sí jírọ́ nù wọn. wọ́n yìí dáhùn kì í yà sàwá àlùfà àkùdáhùn mi ìsìláàmù ni tọ́wọ́n ní ẹgbẹ́ bákan náà tó ní ìgbàtí ẹ̀ tó jọ ṣe é jíra ẹ̀wẹ̀ kọ́kọ́ wọnú ìsìláàmù nù wọn. ẹ ti pé ìjẹ́ ìkọ̀kọ́ já ìkọ̀kọ́ ti nǹkan bí ti iwájú. ìlọ́pàá جاء في الحديث الثابت من شاب في الإسلام شيبة إن بلور إيه وكا سينو إسلام يزوري في سورة تعالى كانت له نور يوم القيامة بوكو بلوما داك ننجو قال كمان جيه سينو تابوتيو نعم بوت أدلبا إنتيو على جاكو إجازة ولا من torí wípé rákìmọ̀ ọlọ́mọ mẹ́mẹ́ ó tẹ́ ọkùn torí dáadáa ni kí wọ́n wá bọ́ pẹ̀lẹ́pẹ̀ ń di àbòkù kí èdè nǹkan rí nítorí pé wọ́n èèyàn bábà ń ṣe èèyàn wọ́n èèwì náà bàbá wà rí kí ẹni máa ń ṣe á nígbà táwọn àwọn àgbàtì ẹ̀wà ti kíní kan bóyá yọ̀tẹ̀ gbóyè lọ́rùn wọ́n fẹ́ gbìjà wọ ọ̀dọ́ ni o wọ́n máa ń sọ̀rọ̀ kan wípé ìdùnnú ló ń di àgbà kí wá ló ń di àwa ọmọ èké mo ní ọlọ́run ti ṣeun nígbà táwọn àgbàgbà wọn sọ pé ìdùnnú ló ń di àgbà o nílẹ̀ Yorùbá wa yìí tí wọn ò bá ọmọ èké wá ti a fúnra wọn náà ṣe ìtọ́n táwọn táwọn wọ́n bá ti àwí arúgbó bọ̀ wọ́n lẹ́ láàkáyé. ṣètò wọ́n pẹ̀lú àwọn náà ṣe tẹ̀ pé àwọn ẹ̀rọ ó ti lọ́rùn àwọn ninety nine tàbí ninety. àwọn tẹ́fẹ́ tí wọ́n bá tiẹ̀ jẹ́ pé ń bẹ nú ẹ̀sìn gan wọ́n láì kò sí nú ẹ̀sìn. sákò ń bẹ nú ẹ̀sìn ká níwọ̀n ìbá ní. onígbà tẹ́ náà máa pa ọ tí wọ́n máa sọ̀rọ̀ àti ẹ̀yin ọmọ ilé láti ṣe láàrin kankan yìí tẹ́ẹ̀sì mọ̀ pé àgbà ló dágbà lé gẹ́gẹ́ o ọ̀kan náà àwọn àfa wa kọ́lọ̀ ń tún mi ṣe kó tó àwọn náà ṣe gbólóhùn yẹn tí wọ́n bá lò kò túmọ̀ sí pé ní ibi lẹ́ńtẹ́ ń sọ̀rọ̀ rẹ o wà láwọn tó kánà bí asláhà ni lọ́wọ́ ìyá àti ẹ ọlọ́run tó ṣe fún àdídì wa lórí ẹ̀ tọ́lẹ́ lómi ojú rẹ̀ ọkàn èèyàn lè wí but kéèyàn wí pẹ̀lẹ́kọ̀ ọ̀fà àwọn wá ní ìgbà tẹ́wọ̀n wà ń bá kéke mú bàbá àwọn kan bẹ̀ tó lọ ń sẹ́kù bàbá ti lé lọ bẹ̀rẹ̀ bá ti dàgbà àwọn àlọ́ bá bàbá tó ní ọ̀tà tí a bá ti lọ́wọ́ àwọn ọ̀gbẹ̀ ní ẹjọ́ bẹ̀rẹ̀ àyílẹ̀ ti jọ́ yìí ẹ̀ mọ̀ pé ní ló ń jẹ àgbà kíníkẹ́ níkẹ́ kan wọ́n lọ wá kan àwọn á wò pé àwọn ó ṣe fún bàbá lónìí nǹkan kan wà lọ pé àwọn ó pè àfẹ́ fún bàbá ní nǹkan ní kọ́mọ́kọ́ bọ́ fìjà tẹ̀lé náà fẹ́ wà lọ́la mìíràn tí máa wọn ń kálukú bá ń fúlẹ̀ bàbá ìbá ní sàdúrà ni. àtẹ̀yìnkù kúrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ń fọ́n bí àtẹ̀yìnkù ah! àwọn ọ̀dọ́ ń kú o wọ́n ní bàbá sáà ń wọ́n kálukú lẹ́nu tí wọ́n náà sọ́yẹ́ àdúrà yọ kan náà lájọ́ wá sí wọ́n tèmi náà rè bàbá àtẹ̀yìnkù ń pọ̀ o sábà ní bẹ́lọ̀ mo ní gbọ́ fún àbájé kí n kó wú ilé àkó àyè kó jẹ́ kómìnà mo fẹ́ gbéra mi jẹ́ pé ṣé àtiwájú kú náà wá rọrùn. Láti pé àṣẹ ìbùkúrú, àṣẹ ìbùkúrú. Wàkúrú ọ̀nà ànúfà ríkọ̀hún. Wàkúrú ọ̀nà ànúfà ríkọ̀hún. Bá jẹ́ kò ní ṣe èyí. على الفقداء محبوب فعجب لشيء على الفقداء محبوب فعجب لشيء على الفقداء محبوب Àbáyé mọ́mà mẹ́bí ìjàgbá ó. Ẹ̀ṣẹ̀ ìbòkúrú. Mo worí mi gbogbo ọ̀pọ̀lọpọ̀ bẹ̀ máa ti ń tẹkùn ewu ti dórí. Ẹ̀ṣẹ̀ ìbòkúrú. Ẹni ni wá bàjẹ́ pé á tí mo fẹ́ pọ̀ sí bọ́dà kọ́ yìí. Ẹ̀ṣẹ̀ ìbòkúrú. Mo worí mi ọkàn mi ọba lẹ̀mọ̀ pé á ewu mà rè. Ẹ̀ṣẹ̀ ìbòkúrú. Tí ìkẹ́kọ̀ọ́ wá ń sọ sí mi lẹ́nu ìkólókóló pé ọ̀dọ̀ nínú kọ́ kéwù ọmọ wà bá kọ̀ọ̀kan sí bọ́dà mọ́kàn mọ́n à wà kú ọ̀nà àyọ̀bá nípa òun. Bí màá kú sí ẹ̀kú, ó sì dá sọ́dà pọ̀ mọ́ kẹ̀sì. Fàájàbù ní ṣe ìrìn àdájẹ́ sàkùtọ́ ní máa kúrò. Fàájàbù ní ṣe ìrìn àdájẹ́ sàkùtọ́ ní máa kúrò. Àfáà ní ọ̀wá tèmọ̀ lórí ìpéyàn nífẹ̀ẹ́ tipátipá. Kò sí ẹni tó léwu tó fẹ́ kú wọ́n gbà pé kọ́tà máa pọ̀ sí wọ́n tẹ̀ lọ́rùn àdúgbò ọ̀tá máa pọ̀ sí bọ́dà ìjàgbá ìmọ̀ ni nàbí ti pé bọ́dà àdìsí mi sùn wa sáré bí bí àwọn kan wá bàtà sàfẹ́rẹ́ ìjọba bí wọ́n bẹ̀rẹ̀ sà ibi nǹkan bá ń ṣẹlẹ̀ lù yìí ibi nǹkan bá ń ṣẹlẹ̀ ìjọba ta pẹ̀lú ọmọ ṣe kéèké ọbẹ̀ máa dáhùn alápẹ̀rẹ̀ alápẹ̀rẹ̀ jẹ́ àwọn àgbàlagbà ní yọ ó ní àbúkọ̀ háfà ní àbákìrì bàbá bàbá rẹ̀ bàbá kí ló wà ó sẹ́rí gbalẹ̀ wọn lọ òfin bá yàtọ̀ sórí rẹ̀ ó ti lé bàrẹ̀ làpá mú bàbá rẹ̀ sí ti bàbá bí ṣe wọ́ bọ̀ nù jọmọ ẹ̀ mú ọwọ́ ànàbí ìjọ àbákìrì lọ kọ̀ọ̀kan pọ̀ ní o àbákìrì ojú ànàbí lọ o amsan jùlọ ni wọ́n mú bàbá rẹ̀ bọ̀ ànàbí ọ̀nà sáà ó sì mú bàbá gbogbo báyìí bọ̀ èmi gbọ́dọ̀ kí wọ́n bàbá lé ó ní ẹ̀yìn tọ́fẹ́ sórí rẹ̀ ìwọ́n wọ̀ wá bọ̀ wà ẹ̀wọ̀n tẹ́sán ti èmi gan lóyẹ kí wá bá bàbá ńlé ìlọ́fà tó fi jẹ́ pé kí ni ìyẹn wọnú ara wọn ni amsterdam nínú hadith wípé gbogbo àgbàlagbà tí èyí bá ti sàánú ọmọ èké pépépè ní ìgbé wọn ránṣẹ́ ìwà àti ntọ́lọ̀ ń fèrè ní ànábì kan ní ìbẹ̀lẹ̀ ọ̀rẹ́ ń pèsè lórí mọ́ní mi gbogbo ọmọ èké náà tí èyí bá ti sàn àgbàlagbà lé oní èké kí ni o kò wúrú wà tí a lọ tó ní kí máa fọ kí ni ìwọ́n ara wọn ṣùgbọ́n ìdí àgbà wọ́n yàtọ̀ sí ìjọba eke o afghan sheyi kílẹ̀ rí wa nínú òun gan táǹkì àmì níyẹ níyẹ ni ìlú ẹ̀la mi nǹkan àwọn tó bá ti bàlágà lóyún ẹ̀kọ́ tí wọ́n tó tẹ̀lé mi àwọn àgbàlagbà ló jẹ́ pé tẹ̀lé ìlú ń ń bẹ̀ bọ́t àìsí kí máa tún ọmọ wẹrẹ ni tó mọ̀ nípa kájú dé wọ́n ká fọwájú alẹ́ yọ sẹ́yìn ṣùgbọ́n ọ̀nà tí kò ní gbà ẹ̀rọ wa ni olájà nígbà tábìlì wa pè léyìn kẹ́yìn wa ní àmọ́ ọ̀rọ̀ máa dalẹ̀ ní ẹ̀yìn ọ̀rọ̀ yẹn bá náà yóò máa la kí ló bá ń lé ń ní wọn sí sọ pé bẹ́ẹ̀ ti dàgbà ti tẹ̀lé mi lẹ́yìn. ṣùgbọ́n tó bá ti ọ̀rọ̀ ẹ̀sìn wá dé tọ́mọ èké mọ̀ sábà mọ̀ sálá àfàkalẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wá dé àgbàlagbà ọmọ èké mọ̀ sálá àfàkalẹ̀. kò sì wá dọ̀rọ̀ nǹkan mà. ìtọ́mọ èké wá gbé lọ́ta fi ń pẹlé ilẹ̀ rí kọ́lọ̀kọ́lọ̀ tó lò ìtọ́mọ àgbà lọ́ta fi ń pẹlé ó ń lẹ̀ rí. ẹ̀rí ń wá rè ta ni ọ jẹ́ fún ẹ̀rí náà méjèèjì kò sí o náà kò sí o kò sí ẹ̀sìn wá wá ń yé wa díẹ̀ díẹ̀ nìyẹn Allah subhanahu wa ta'ala kí èsẹ̀ nípa ọ̀kan wa o má jẹ́ àtìrì àtìgbọ̀ ẹni tá a tẹ̀lé tí ó sọ wá náà ọlọ́run o wọ́n gbogbo ọ̀nà tí wọ́n máa ń gbà àrùn ọpọlọ rẹ̀ lẹ́wọ̀n gbére mọ́jọ ọ̀tọ́ kẹ́kọ̀ọ́ kan o àjọ tó o ti ṣe sọ́pọlọ wa mọ́jọ máa ju àgbàdo o mọ́jọ ẹnu rí òdí o